واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً الذي ألف بين قلوب المؤمنين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهادي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان إخوة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa Allah ọba tí ó so ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo papọ̀ mọ́ra wọn tí wọ́n wá ń ṣe bí ọmọ ìyá tí wọ́n bí wọn papọ̀ wọn tún máa ń ṣe dáadáa síra wọn jù bẹ́ẹ̀ lọ. látara ẹ̀sìn àti ìgbàgbọ́ tó pa pọ̀ ìgbàgbọ́ àti islam yẹn lọ́wọ́ sọ wọ́n di ọ̀rẹ́ wọ́n wá dà gẹ́gẹ́ bí ọmọ ìyá tí wọ́n jọ bíra wọn tí wọ́n bí wọn nínú ẹ̀jẹ̀ kan náà ọlọ́wọ́n bá tó ṣe báyìí ó ní àwọn orí tí ọlọ́wọ́n bá aláàfẹ́ kárí lára ẹ̀ ó sì ní àwọn àǹfààní tá a máa jẹ tá a bá múra wa ní ọmọ ìyá àá sì ti ń jàǹfààní náà a sì mọ jẹ́ títí ayé ni ọlọ́wọ́n bá aláàtò sí báyìí ọba adé àlọ́ba tí adúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ pátá àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadùn nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an Toro nìkan náà ni ìwé òdodo tí máa ń tọ́yàn sọ́nà òun nìkan náà ni atọ́ka tọ́jọ́ pé bẹ́ẹ̀ bá ti ń lògbèsè ayé ẹ̀ níbàámu sí Quran èèyàn ní sórí burúkú láyé yìí èèyàn ò sì ní wọná lọ́rùn ọlọ́run kọ́ mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ lérí al-Qur'an al-Karim kó jẹ́ ọ́ jẹ́ pé òun lá máa gbọ́ òun lá sì máa lò lá máa tẹ̀lé lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa àtọ̀rọ̀ ayé wa. ẹ̀rí ojú ọ̀nà tó dájú táwọn èèyàn wá káàkiri tí wọ́n mọ̀ òun náà ní súnà súnà nábì náà lójú ọ̀nà tí ò ní dàrú ojú ọ̀nà tó tọ́ tààrà ojú ọ̀nà òjíṣẹ́ tí ọlọ́run rán sí wa òun náà lànàbí wa súnà náà àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ ọkọ̀ nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa gbogbo ní ti pè lẹ́sìn ti wá sínú adínú bó ṣe wù kí àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó kán ti máa ṣe láti ọdún gbáha káwọn èèyàn máa da gírígírí lọ́bẹ̀ tí ọba ti ní àyàtí ọ̀làdìsí wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè gbogbo bídíà pátá ìṣìnà ní kọ́lọ́mọdé àṣìnà gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà kọ́lọ́mọba wa darí wọn sójú ọ̀nà Islam kó ṣe gbogbo wa ọmọ ìyá ẹ̀sìn Islam tá a nábì mú wa mo kí ashabul fadila àwọn àfáàgbàgbà tí wọ́n ń bẹ nílùú yìí bidayatan min sheikh abdulkadir abdullahi ta'ala wa ra'a ọbẹ̀ ìlera àwọn alfáà wa tí wọ́n bẹ kálẹ̀ ìkárí gbogbo àwọn alfáà tí wọ́n tanná ìmọ́lẹ̀ súnnà ní badagiri ń bí okò afọ́ lókò àdúgbò tí wọ́n mi alhamdulillah gbogbo àwọn agbègbè tí mo dárúkọ yìí ní àwọn afáà tí ń tàmálẹ̀ súnà àti gbogbo àwọn àyè míì náà kọ́lọ́mọ́sá ìgbà alẹ́sẹ̀ fún yín o mo kí gbogbo àwọn bàbá wa mo kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa mo kí gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí kọ́lọ́mọ́ kọ́mọ́sá àánú ẹ̀ ọba tó sọ wá lọ́mọ ìyá ẹ̀sìn kọ́lọ́mọdé àtúkà o àdánwò tí báyàn téèyàn fi máa rò pé mùsùlùmí lòun tí ó sì ní sí lára wọn kọ́lọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́ ìsìláàmù náà kọ́lọ́mọsà jẹ́ amúdélé ọlọ́mọsà yọ́nú sí wa ìtí wọ́n ní ká fi sọ̀rọ̀ ní àárọ̀ yìí ní ìlú tá a wà yìí pẹ̀lú àṣẹ àwọn afáwà òun náà ni maf'umu al-ukhuwati al-islamiyyati wa haqiqatuha وفضائلها وثمراتها kí ni wọ́n ń pè ní ìjọmọ ìyá ẹ̀sìn táwọn olóyìnbó wọ́n ń pè ní brotherhood brotherhood in Islam understanding of brotherhood in Islam kí ni wọ́n ń pè ní ìjọmọ ìyá gangan ìjọmọ ìyá ẹ̀sìn Islam lẹ́yìn náà kí ni à ń pè ní ìjọmọ ìyá nípa àpá léyìí tí ẹ̀sìn múlẹ̀ lẹ́yìn náà àwọn oore wo ló ń bi ká máa àwọn àǹfààní wo àwọn wo máa ń ba ìjọmọ ìyá jẹ́ tá a lọ lè jìnnà sí òun náà ní ta fẹ́ gbéyàwó mi ó sì sọ kọ́lọ́mọ́jẹ́ yín náà ọlọ́mọ́jẹ́ sì mí gbọ́ àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́ bá darí wa gba ojú ọ̀nà tòótọ́ ojú ọ̀nà àlèwọ́sàtíyà biduni ifratin wala tafrit ojú ọ̀nà tí ó wà láàrin gbogbo táà ní sáṣe jù táà sì ní ṣe àìṣètò alòkúwàtò islamiyya ẹ̀yọ́ miami ìdí wọ́n pè ní ìjọmọ̀ ya islam yàrá bí tó tún ṣàríyàtún rọ̀bàníyàtún wàfẹ́kọ̀ òun náà ni àsìpọ̀ ti ṣẹ̀ríà ṣẹ̀ríà ọlọ́run islam ni wọ́n ń pè ní sharia tó jẹ́ pé ọlọ́run ọba àlá ńlọ́dà wá pọ̀ nítorí pé àjọ ń tẹ̀lé sharia ló jẹ́ àdọ́mọ̀ àyá torí pé àjọ ń tẹ̀lé àṣẹ ọlọ́run ló jẹ́ àdọ́mọ̀ àyá torí pé àjọ ń gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àjọ ń sin lọ́hùn ọlọ́run ló wá pọ̀ ìsìláàmù dà wá pọ̀ ànábì muhammad sallam sunna rẹ̀ ọ̀dà wa pọ̀ ìdójú àmàjọmọ̀ ya náà a jẹ́ pé ìjọmọ̀ ya wá ó dúró lérí àsìkò tí ń bẹ láàrin àwa àtọlọ́hun àti àsìkò tí ń bẹ láàrin àti Muhammad sallallahu alaihi wasallam tajma'u kulli muslimi وجميع المسلمين في كل مكان في العالم. fil alam gbogbo ẹni tó bá ti wá jẹ́ mùsùlùmí òdodo mùmìnì tọ́gbọ́ ọlọ́run gbọ́ tọ́gbọ́ ànábì gbọ́ láti ìbẹ̀rẹ̀ ayé dé parí ẹ̀ apá ọ̀tún sápò òsì wájú sẹ́yìn bó ṣe wù kí apọ̀ tó bó ṣe wù kí èdè wọ́ yàtọ̀ tó bó ṣe wù kí àwọ̀ wa yàtọ̀ tó tá a bá ti jẹ́ pé a ti jẹ́ mùsùlùmí òdodo gbogbo apáta àti dọ́mọ ìyá kan náà olówó inú wa tálíkà inú wa ọba inú wa ìjòyè inú wa àfáà inú wa aláìmọ̀ká inú wa gbogbo apáta ọkùnrin obìnrin gbogbo anáàlájọ ń jẹ́ ọmọ ìyá Islam ẹ̀yọ́ ọmọ ìyá mi fa asasul ukhuwati al-islamiyya wal-islam wa jawharuha huwa al wọ́n ní ẹjẹ́ alọ́lẹ̀ mọ̀ pé okùn tó so wá papọ̀ yẹn okùn yẹn ó ti wà ní tawófùn ó ti wọnú ara wọn ó ti sọ wádìí ẹyọ kan okùn kíni okùn gbàgbọ́ àtokùn islam al-ukhuwatu al-islamiyya ni'ma min Allah ta'ala gbogbo wa kálọ̀lẹ̀ mọ̀ pé ìjọba ya islam ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ọba wa ká máa ṣọ̀rẹ́ ká máa ṣọ̀rẹ́ kájọ máa ṣọ̀rẹ́ papọ̀ ká máa ṣe ọmọ ìyá ẹ̀sìn ká máa jí ọmọ ìyá ẹ̀sìn ó bàjẹ́ nítorí pé ọba tó fìfẹ́ wa sí ẹ̀mí ara wa táàfin jọ ń gbé papọ̀ látara pé agbọ́ lọ́wọ́n bá kan gbọ́ bákan náà lájọ́ ń kírun àjọ ń gbàwẹ̀ àjọ ń lọ hajj àjọ ń yọ sàkáà àjọ dágbére fẹ́ bọ́ ọlọ́wọ́n bá aláà tó ṣẹlẹ̀ fún wa ìdẹ̀ra ni o òun ni ó jẹ́ kí àárín wa gún régé nítorí gbogbo nǹkan tẹ́yìn bá ti ṣe nípasẹ̀ ọlọ́run nítorí ọlọ́run ọba kò ní sí wàhálà ń bẹ èmi sára àdúgbò yìí nísìn ọmọ ọlọ́rin lèmi bá ṣe jòkó lẹ́yìn sí àárọ̀ máa bẹ́kúta àárọ̀ máa ọ̀yọ́ àárọ̀ máa àrọ̀ ọmọ èkó bàbá ti wá pàdé mọ́sálásí àwà dọmọ ìyá kan náà tí rọmọdán bá dé a máa gbààwẹ̀ a máa ṣe dáadáa síra wa ájì ní kú dẹ̀dẹ̀ yìí sí gbogbo ọmọ ìyá ìsìláàmù lágbàlá ayé gbogbo alápàdé mọ́kà gbogbo àwọn tá a ti lọ kọ́lọ́mọ́sàdì àtún lọ sí àwọn tá a ti lọ kọ́lọ́mọ́sẹ̀ ilé wọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ìjọba ìyá yẹn ẹja máa dúpẹ́ rẹ̀ ibi ọlọ́run ṣe àwa sànù wa ó ní kẹ́sìn ọ̀dà wa pọ̀ ìran wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi wọ́n ti bí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni èdè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wajaba shukuru alayha gbogbo àtà bá ti rántí pé áá àwọn ọmọ ìyá mi ní àwọn ọmọ ìyá mi ní ní ká máa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run tó so wá papọ̀ torí pé oore táàrí lábẹ́ ìjọba ìyá yẹn oore yẹn pọ̀ rẹpẹtẹ nínú orí ayé àti orí alkiyama bá a ṣe jòkó lẹ́yìn ẹ̀yọ́mọ̀yá ọlọ́ọ̀lọ́mọ oore tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa báyìí nínú àwọn orí ayé tó jẹ́ pé ìpàṣẹ ọmọ ìyá wa ní ìsìláàmù ni ọlọ́run ti ṣe fún wa ẹ wo ibi tí àgbọ́yé ẹ̀sìn wá dé tó jẹ́ pé látara òkúwà ìsìlámíyà òun náà ni ọlọ́run bá láti darí àwọn èèyàn sí wa tí wọ́n fi wá mànà tí wọ́n tọ́ wa sọ́nà tí wọ́n bá wa sọ̀rọ̀ ẹ wo dáadáa ayé tá a ti rí ẹ wo dáadáa ọ̀run tá a ti rí látara al-quwwatu al-islamiyya bàbá wa ń gbìyànjú lérí bí ìjọba àyá yìí ó sì máa tẹ̀síwájú kò sí yàtọ̀ láàrin wọn àti ọ̀run táǹkì tọ́lọ̀ ń pa wá láṣẹ ó ní àyá yìí ó bàjẹ́ mo sì pa wá láṣẹ pé ká kàn a'udhu billahi minash jami'a ọlọ́run bá ní gbogbo yín pátá gbogbo yín muslims ẹ lè di okùn ọlọ́run ọba mú kí lókun náà al-islam wala tafarraqu ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ pín o ẹ gbọ́dọ̀ pín yapa ara yín o ẹ gbọ́dọ̀ fira yín lẹ̀ o wala tafarraqu ẹ mọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ o. <laughs> sọ gbọ́ àṣẹ tọ́lọ́run pa tọ́ bá ilé já ìjọmọ̀ ìyá yẹ tọ́ dàrú nípasẹ̀ ìwà rẹ àti àwọn ìṣesí rẹ ọlọ́run bọ̀ wí o torí tọ́lọ́run sọ ní pé wà látàfàrà kù gbogbo aláwa lọ lè sọ́ra wa bí ìjọmọ̀ ìyá ìsìlámù sì ní bàjẹ́ lọ́wọ́ wa tọ́ bá ilé bàjẹ́ tọ́lọ́run sì ní ẹ̀má òjò bàjẹ́ èyàn onídọ́run rẹ o bẹ́ẹ̀ ha Kùránì yóò jìyà lọ́run tó bá jẹ́ ìjọmọ̀ ìyá bẹ́yẹn náwó sínú ẹ̀sìn yọ́ gba aládọ́wó tó ná yọ́wà jíyà kọ́ jẹ́ ọjà ìjọmọ̀ yẹ́sì tọ́lọ́lọ́ ni wà látàfàrọ̀kù ọlọ́ni ẹmọ́ túkáwó ọba ti túkáwó aláti dé ọlọ́wọ́n bá ní wazikuru ni'matallahi alaykum ọlọ́wọ́n bá ní ẹrántí ẹrántí ìdẹ̀ra Ọlọ́run ta ṣe fún yín idh kuntum a'daa ṣe bí ọ̀tálẹ̀ ń ṣe tẹ́lẹ̀ àwọn Hausa àti Khazraj nílùú Madina padà wá dọ̀rẹ́ ẹ̀ nígbàtà nábì wọ Madina wà á ha ar-rasulu asuhabahu sallallahu alaihi wasallam anábìrin tó wá mú muhajiri kan ẹni tó wá láti Maka àti ansori tó ń gbà wọn lálejò Madina anábì ó mú kọ̀ọ̀kan ní wọn yóò wá so mọ́ra wọn nípa ìwọ àti wọ ẹ̀yẹn máa sọ̀rẹ́ yàtọ̀ sí ọ̀rẹ́ tẹ́ mọ́ bá gbogbo mùsùlùmí ṣe ẹ̀yẹn tó múra yín lọ́rẹ́ ayò ẹ̀yẹ́ máa sọ̀rẹ́ ẹ máa sọ̀rẹ́ ìtumọ̀ ni pé ará Madina àlejò rẹ ti dé ọmọ ìyá rẹ ti dé máa tọ́ sọ́nà bí ó ṣe jẹ bí ó ṣe mu bí ó ṣe fẹ́yàwó bí ó ṣe dá fún bí ó ṣe máa sin lọ́hùn nírọ̀rùn torí òun ti fi gbogbo dúkìá rẹ̀ lẹ́yìn torí Islam ànábì lọ́ mọ́ra wọn nítorí àǹfààní tí wọ́n fẹ́ jẹ lára ara wọn ọlọ́ni ọ̀tá ní tẹ́lẹ̀ ẹ̀yin ará Madina fa allafa bayna qulubikum ọlọ́run bá ní àwọn ọlọ́run láwá fi ìfẹ́ yín sẹ́mi ara yín fa asbatum bi ni'matihi ikhwana pẹ̀lú àánú ọlọ́run ọba bi ni'matihi àwọn alfáwọn tafsiri kan wọ́n ní bi ni'matil islam nítorí ìdẹ̀ra islam yìí fa asbatum ikhwana ẹ padà wá di ọmọ ìyá nítorí ni'matul islam èmi àti ṣẹ́ẹ̀kù wa ọ̀rẹ́ ni wa ọ̀rẹ́ ni wa gbogbo àyàn ọmọ ìyá tá a pàdé ń bí ọ̀rẹ́ ni gbogbo wa nǹkan dà lómi àríra rí a sì ń fẹ́ràn ara wa nítorí ètò ọlọ́run ẹ̀dàkùn kí lọ́wọ́ kí ni ìdẹ́ra tó pa wá tá a fi fẹ́ràn ara wa al-Islam ọlọ́run ọba ní ẹ máa rántí ẹ máa dúpẹ́ wàkúntùm aláṣàfà òfurasí mínánà ọlọ́run ọba ní gbogbo yín lẹ́ti wà ní etí bèbè iná etí bèbè iṣẹ́ tí ń múyàn wọ iná. fa'ahun kọ̀dákún mi ni ha díẹ̀ lókù tẹ́ já sínú náà yẹn èmi ọlọ́run bá mo sì fàyín kò mẹ́ ọlọ́run fà wá ní o ọ̀pọ̀lọpọ̀ wà yìí ọlọ́run lọ́la rí báyìí ṣẹlá àwọn tí wọ́n rí bákan náà wọ́n jọ bí wa ni àjọ kéwù bìkan náà ń jọ ni àmọ́ lọ́wọ́ fà wá ọ̀fà wá ọlọ́run gbogbo àwọn tí ò tí ìkú náà ọlọ́run sábà fà wọ́n náà ọlọ́run díẹ̀ ló kù báyìí lórí ibú fa àǹkọ́dàkùn wọ́n ní lẹ́sẹ̀ àǹkọ́dà náà Allahu azza ọlọ́run adúpẹ́ o ọlọ́run ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ Islam ẹ máa dúpẹ́ ọmọ ya tí mo fi ìfẹ́ yín sẹ́mi ara yín law anfaqta ma fil ardi jami'a walakin Allah allafa bainahum ọlọ́run sọ fún àdábì pé kọ́ ná gbogbo owó tó wà nílé ayé kó kó lé wọn lọ́wọ́ pé ká máa búra wọn wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn tó bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn yẹn ìpèsè wọ́n fẹ́ kẹ́ máa sọ̀rẹ́ ìwọ gba iye owó ńláńlá báyìí ọ̀yá fún kejì rẹ̀ ìpèsè kẹ́ lè máa sọ̀rẹ́ bọ́ládìrí àdábì bá ná gbogbo owó tán tí wọ́n múra wọn lọ́wọ́ tán wọ́n ò lè nífẹ̀ẹ́ ara wọn tó bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn torí islam islam náà kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ àṣetáni ti ń bẹ́ sáàrin ọmọ ìyá ẹ̀sìn tá a fi máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó fi di pé máa ṣe tiẹ̀ ẹjẹ́ mi náà máa ṣe tèmi àṣepọ̀ mọ́ tá a bá sì ti ṣepọ̀ mọ́ òun gbogbo ohun tó ti dà wá pọ̀ eh, wàhálà ó sì máa ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀ṣepọ̀ mọ́ ó ti fẹ́ àbúrò rẹ̀ bábúrò rẹ̀ bá wà lé rẹ̀ wàhálà tọ́ba lé fìtínà àlòkúwọ́tò ìsìlámì ya ìkọ́tà ìmán ẹ̀yẹ́ máa yá mi ìjọba yá ìsìn lágbára o ẹ̀mẹ́jọ bàjẹ́ o lópin ìgbà tí gbogbo àtàbà ń bẹ nínú imán tá ń bẹ nínú islam ẹni bá ti kúrò nínú islam tó kúrò nínú imán òun lọ́bọ̀ ọmọ ìyá jẹ́ kìí sàwà nítorí pé yìí ń tọ́da wàá pọ̀ náà ló ti ṣe kíní òun náà ló ti tú ọ káyẹn síbẹ̀síbẹ̀ náà ní filẹ̀ ẹ máa pè sákèsí ẹ máa lọ́dẹ́ bá títí tó fi padà sí ojú ọ̀nà rọ̀bítúná al'imánu bílá rọ̀bítúná al'imánu bílá ṣahádàtú aláìláha ìlàlá wọ́n ni tó sọwọ́pọ̀ òun náà ni láìláha ìlàlá láàmà àbúdá bí hakin ìlàhù kò sí ẹni tí a gbọ́dọ̀ sí tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo lẹ́yìn Allah wọ́n ní ṣahadatu la ilaha illallah òun náà ló sọ wápọ̀ sẹ́mi ọ̀sẹ̀ bọ́mọ́ ìwọ náà ọ̀sẹ̀ bọ́mọ́ àti dọ́mọ̀ àyá níbi ọ̀nà kan bá ti bẹ̀rẹ̀ ẹbọ láàrin àwọn méjèèjì ìjọmọ̀ àyá bàjẹ́ ṣahadatu anna muhammadan rasulullah ní tó sọ wápọ̀ rọ́bìtù rọ́bìtùna ní tó sọ wápọ̀ òun náà ni asúnà ìmá tẹ̀lé ojú ọ̀nà nábì wàtẹ́rìkùl bid'ah gbogbo ń dáàdì nábí ò pè lẹ́sìn dáàdì nábí ò ṣe káfílẹ̀ ní dáàmì máa jọ màyá nìyẹn ìwọ tó bá ti bẹ̀rẹ̀ bídíà láàrin wa tó ní ìwọ ò ní ṣe súnà má ọ máa ṣẹ̀ṣẹ̀ dáàdì nábí ò mú wa ìwọ lọ já ìjọmọ ìyá torí pé súnà lọ́dà wá pọ̀ alukur'ani wa súnà human islam islam alukur'ani àti súnà ni wọ́n pè bẹ́ẹ̀. ìtọ́jà wá papọ̀ òun náà ni ìkọ́mù sọ́dá irun dájọ́ ń kí lọ́ọ̀bá ti kírun mọ́ ìjọmọ̀ yàó bàjẹ́ aláhàdù baynana wa baynahum as-sala wa man tarakaha faqad kafar ìtumọ̀ ni pé ẹjá máa kírun anábìnrin ẹ máa tó sáfù dáadáa ẹ máa tó sáfù dáadáa ẹ má fi àyè lẹ̀ fún ṣètọ́n ẹ má yapa ẹ má jẹ́sẹ̀ yín ọ yapa tẹ́sẹ̀ yín bá ti yapa ọkàn yín ó ṣe kíni ọkàn yín náà yapa ṣọ́ra yín nínú tí máa ń ba ìjọba ìyá jẹ́ òun náà ní ká mọ̀ tó sáfù dédé ànábì ti sọ pé bẹ́ẹ̀ bá ti lé fẹsẹ̀ kanra yín wáyé tí wọ́n wá ń gbéṣẹ́ ìdíyẹ sá bẹ́ẹ̀ bá ti fẹsẹ̀ kanra yín má ànábì ní ẹ̀ sì máa yapa ara yín tẹ́ bá ti kírun tán wọ̀nyí táwọn sàkátà ń yọ ni òun náà ní Ah, ah, ah. rọ́ọ̀bì tùnà òun ló so wá papọ̀ ọlọ́run ní ẹ̀yìn tẹ́ ní wà á kí mu bá ti kírun tán wà á dùn zaka ẹ bù fáwọn tí ò ní káwọn náà jẹun ìjọba ìyá ọdún tẹnìkan bá ń dá náwó ọ̀nkọ́lé ọ̀rá mọ́tò ọ̀njẹun orówó ẹnìkejì ń bẹ nínú wàhálà ń bẹ nínú ń bẹ nínú ègbèsè fún nínú títí ẹ̀ nítorí wá pọ̀ náà nìyẹn ìsìláàmù zakat wà ìsìláàmù ìtàwù zaka rúkìrì mìírànká ní alìsìláàmù wọ́sọ́mù ramadan àmàndà àwẹ̀ ramadan papọ̀ ẹnìkan ò ní pọ́ wọn gbà wẹ̀ mọ́ lọ́wọ́dúnlẹ́ wọn gbà wẹ̀ wàhálà dé láàrin wọn ni nígbà nìkan ní kóbìnrin ọmọ gbà wẹ̀ nínú haidonsi àdìdé mọ́ tọ́ torí wọ́n fẹ́ bá kí ni jẹ́jẹ́ mọ́ ọfẹ́ bẹ̀ sùn jẹ́ ọfẹ́ bá wẹ̀ jẹ́ adìdí máa lọ́rùn ni wọ́n ń pò fóló ọfẹ́ bàjọ́ máa yájẹ́ torí pé ìsìn àwọn yẹn máa tẹ̀lé láwọn máa ti ń tẹ̀lé àwọn àti wọn àyẹ̀ kò ní sí kọjá relationship ní àárín wa mọ́ wàhájú olùbẹ́ yìí ti ń kọ́ ájì tá ń lọ rọ́ọ̀bì tuna akbar rọ́ọ̀bì tì bá ìmánibìlá wàsálà ẹ̀ máa yà hajj ẹ̀rí gbogbo àwọn mùsùlùmí lágbàlá yí bá ṣe pọ̀ tó ní ìbádé hajj èèyàn mọ̀ pé islam lè sin ọlọ lárúbáwá tí wọ́n mọ̀ rí yóò sì máa ń pè ọ́ pé kọ́ wá wọlé kọ́ wá jẹun ẹwà ogun ṣe bá náà wọ́n sì máa wá jẹun lọ́dọ̀ ti wá àwọn èjẹ àwọn èṣe òun wò pé ọmọ ìyá àwọn olóde láti àdìgá áfíríkà nínú kọ̀rọ̀kọ̀rọ̀ áfíríkà lọ́hùn ahlan wa sala hajj ahlan wa sala hajj odukol ishraf àwọn èèyàn gbomi lọ́wọ́ báyìí jẹ́ máa wọ́n ní ishraf mo pàdé bàbá kan ní inú àwẹ̀ ní haram Makka eh, bàbá yẹn yóò ti wo bẹ́ẹ̀ wọ́n bí oh one oh four one oh five bàbá yìí ó ti kọjá hundred sókè irun kúrin báyìí ni ọwọ́ àdá làbídùn sínú apẹ̀rẹ̀ ọwọ́ eh, àdúró lẹ́gbẹ̀ẹ́ arògiri kan ìwọ́n ní ìfitọ́rù iftar ọyọ́ muslim akífìlá ó ní ẹgbẹ́ làbínú yẹn jẹ́ kẹfí sínú ẹni tí fún làbínú yẹn kò máa rí wọ́n sá mọ̀ pé mùsùlùmí ni wàlímánú bílá ìgbàgbọ́ ní ọlọ́wọ́ bá olóṣèwápọ̀ o kọ́lọ́mọ́jì ìmánì wọ́n bàjẹ́ o ẹni bá ti lọlé ológun láàrin wa òun lọ bá ìjọmọ̀ ìyá ìsìlámù jẹ́ tọ́láwò ní dákẹ́ pé Ṣàngó Ṣàngó èso ọlọ́run Ọ̀ṣun kìí sọ lọ́hún Ọbàtálá yìí sọ lọ́hún Ọ̀rúnmìlà yìí sọ lọ́hún orò ìgúnnú ẹyọ àwọn ọmọ parí rẹ̀ táyé òfin ṣe kí ni táyé ìparẹ́ àbí táwọn náà fi kú àwọn náà sì mà pé kìí sọ lọ́hún àmọ́ wọ́n sọ pé ibi èṣù tí àwọn sì àwọn rárá àwọn jágbà máa ń ní ọ̀wẹ́ nítorí tí ìnira yẹn bá dé báwo náà yọ́ máa ní ọlọ́run o ẹ̀pà fáwọn akọ́ báwọn káyà sí ẹ̀ńtọ́ wà nínú ẹ̀kún yẹn tí ìnira bá dé Allah ni ma mọ̀ Ọbẹ ọ̀bẹ̀lọ́n kọ́lọ̀ mọ́sàbá tún wọ́n lẹ̀ ìgbàgbọ́ nínú àwọn lọ́dà wá pọ̀ nínú àwọn tírà àtànsọ̀kalẹ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n rán sí wa nínú ọjọ́ lọ́dà nínú lọ́dà ọmọ ìyá tí tó fàjà láàrin wa ṣe fún òun ju ọmọ gbọ́dọ̀ ọba ló sì wọ́n náà bó ṣe ṣe wọ́n náà ni kí ni wọ́n á mọ̀ tọ́lọ̀ ní fún wọn lọ́jọ́ iwájú bóyá ojú tiẹ̀ lọ òkúkú mà. ẹ̀yọ́ màá ya gbogbo àwọn quality tó wà lára wa yìí la fi ń jẹ́ ọmọ ìyá Islam wàláhi nafa rasulu sallallahu alaihi wasallam kamala liman liman lam yuhib liman lam yuhib akhahu fi Islam anabi ni imani rẹ̀ pé nǹkan gbárọ̀ ni imani pé imani pé anábì ní la yu'minu ahadukum la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi anábì ní ah, ìmánì rẹ̀ ò tí ì pé kèsì pé kò ní ìmánì rárá nìyẹn ẹ̀hẹ̀ torí àwọn tá a máa ń fi english ka àdìsí táyọ̀ kó ní ìsìlámù pátápátá pé ó wà kharijun min al-millah la dina liman la amanata lahu ay nafu al nábì ní ìmánì rẹ̀ ò pé ẹni tó jẹ́ pé àtàyò ìbàlẹ̀ àkíhì máa yóò bìlì nọ́ọ̀sì yìí ìmánì ẹnì kọ̀ọ̀kan yẹn ò lè pé ó dìgbà tẹ́ bá fẹ́ fún ọmọlàkejì yín gẹ́lẹ́ ìtẹ́ fẹ́ fún ara yín. ẹ̀yọ́ mayami nílẹ̀ islam ṣẹ́gbọ́n tí ànábì sọ fún wa gbogbo àlàmà pé a ànímánì ànímánì sórí ìwọ náà lọ́mọ wa wọn ìmánì rẹ wípé ṣé thirty percent ni àbí forty àbí seventy àbí eighty àbí ninety àbí ten àdẹ́bí ní ìmánì yín ẹ̀ lè tí ní ìmánì ìmánì yẹn ò lè tí pé àdẹ́bí ní ẹnì kọ̀ọ̀kan ìmánì yẹn o lè tí pé o dìgbà tẹ́ ẹ bá fẹ́ fún. ọmọ ìyá yín gẹ́lẹ́ ń tẹ́ fún ara yín bọ́dọ̀ bá ti rí báyìí ò ní parọ́ bí o ti ń gbọjà mọ́ ee eh, níjọba ti bájọ ọmọ ìyá débẹ̀ yẹn mọ̀ pé máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá wọn ní kò só èrè níbi ni wọ́n ọba ara dust ẹ̀yìn eh, ẹ̀yìn tó bá ti ra dust ọ̀ra dágbòlù ọ̀ra yanrìn méjì sí ọmọ fi bẹ̀rẹ̀ plásítà ọmọ fi láà díẹ̀ díẹ̀ tọba yí ọba fi 200,000 yọ blọ́ọ̀kù orí 270 70,000 lọ jẹ ń bẹ̀ bẹ́ẹ̀ni kama ní òsì kan mẹ́rọ nípa <laughs> òun tọ́sọ tọ́sọ yẹn kí ló fi sọ́jọ́ máa iman ta lọ sọ fún ọsọ fún ọmọ ìyá ẹ̀ níjọ́ ọlọ́run bá ti ní kọ́rọ̀ rẹ̀ ó débẹ̀ òun máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ pé àkóso ìkankan bẹ́ẹ̀ àwọn agánrọ́jú nìí káka máa ká àṣẹ kankan ni àbá ti ṣekí ni àbá ti fílẹ̀ tọ́ wọn náà máa bá rẹ̀ sọkún kọ̀rọ̀ ẹ̀ o ọkàn ní súra ìmánì rẹ̀ ò pé kọlọmọsẹ̀ tún ní kọ̀ọ̀kan wá sí kọlọ Allahu ta'ala ọlọ́wọ́n bá aláǹjẹ́ òye wáyé pé ẹ̀bọ́ la fi ilẹ̀ la fi di ọmọ ìyá o ká má padà síbẹ̀ o ọlọ́wọ́n bá ní fa'in tábù tí wọ́n bá ti túbá kó ń bẹ̀ bọ̀ wà aqamu sọ́lá tí wọ́n sì ti kírun wà á táwù zaka tí wọ́n sì yọ zaka fa ikhwanukum fi din ọlọ́wọ́n bá ní ọmọ ìyá yín nínú ẹ̀sìn nìyẹn o ọ̀tàbà fún bí kíní ẹ̀bọ lẹ́yìn náà ń kírun bí súnà sí ní kùkì ó sì yọ zaka pẹ̀lú owó ẹ̀ Ramadan náà ti wà lábẹ́ torí arkanu Islam náà nìyẹn abi gba Ramadan ó sì lọ hajj sẹ́mọ̀ pé ọlọ́run bá ó yé wáyé pé ọmọ ìyá yín nù nínú ẹ̀sìn nítorí ọlọ́run sọ nìyẹn o òwò ni wá ka tẹ́lá àfáà kan kó oníkèé sọmọ ìyá sórí ma'asum àmọ́ gẹ̀ẹ́sẹ̀ gbogbo tẹ́lá táwọn àfáà kọ òun náà ni ma'asuma ẹ̀dá lè máa yàtọ̀ sáà ọlọ́mọ akọsílẹ̀ àlọ́kọ́kọ́ lọ kí sàkíyà ìsàníyà kó gbé kó sì kọ̀ọ̀kan mi àwọn alùkùránì kò sí àbàwọ́n bẹ̀ ní jẹ́ pé àwọn afá ti pọ̀ táà tẹ̀lé lérílẹ̀ ayé nígbà mọ̀ bá sífún bá wọ́n ní ẹ̀dàkùn tíra tàwídì wọlé mọ́ka ẹ̀dàkùn mọ́sà àdàkọ̀ mẹ́rin tíra tàwídì fún wa láàfin ní tàwídì bàbá ní tíra tàwídì alákọ̀ọ́kọ́ ọ̀rẹ́ náà ni alùkùránì kẹrìm alùkùránì kẹrìm ọwọ́ ọ̀dákọ̀ àlùwàsù tí ọ̀dákọ̀ kìtàbù tàwí ìdí wọn ọ̀dákọ̀ gbogbo àwọn tẹ́lá tẹ́lá tàwí tàǹkà ọba kan ní Al-Qur'an Karim nítorí gbogbo àwọn tẹ́lá táwọn afá wa ń ṣe yẹn wọ́n kọ́pì Qur'an fún wa ni ìdí wọn bá ti sọ tí wọ́n àní ṣe kíní àní tẹ̀lé ọlọ́ọ̀dún tó máa yára ọba ti gbégún tí ò ṣẹbọ tí ò ṣògùn ọmọ ìyá torí pé ọlọ́run ọ̀yọ́ kò nínú islam ẹ ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa sálámà síra wa mọ́ kọ́lẹ̀ ni yẹn ń ṣe súnà wọn náà kò ń ṣe súnà àmọ́ ìkìláàfù kan dé láàrin ìwọ́n ti sàlámà àlékún ó ní báwo <laughs> èyí tà tó rán sí ni ẹ ẹ kí ló dé ọlọ́mọsá ìṣàánú wa ọmọ ìyá ẹjẹ́ àwọn ọlọ́lẹ̀ sunkún kọ̀ọ̀rọ̀ ká mọ̀ lébi ọlọ́run o nígbà mi o lè rò pẹ́sìn ló ń ṣe kọ́ mọ́ jẹ́ ẹ̀sìn. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ oyé wáyé pé al-imanu wal-ukhuwa la yatafarraqa ìjọba yẹ̀sìn àti ìmánì méjèèjì ń dọ́rin ìpapọ̀ ni tọ́kàn bá ti sọnù ìkejì náà sọnù tọ́ọ̀ bá ti mójútó ìjọmọ ìyá adé pé ìmánì rẹ̀ ò pé tọ́ba ti ní ìjọmọ ìyá ni wọ́n fẹ́ mójútó àmọ́ ò ní ìmánì à ìmánì náà ló fi yanjú ọ̀rọ̀ ọmọ ìyá náà ọlọ́run fi lọ ọmọra wọn pé lófìgbà tẹ́nìkan bá ti ní ìmánì ọmọ ìyá yín ni ó ní innamal mu'minuna ikhwa bọ́ọ̀lù ọ̀sẹ̀ sọ́ni ìdákẹ́jẹ́ ni pé ìnámàlì kàfìrúnà ìnámàlì mùṣìrìkúnà lẹ́yìnsú bí ìkwà ẹjá máa ṣe tìláwà kòrán kọ́ máa jẹ ń láńṣẹ́ o <laughs> ibi ọ̀rọ̀ dé yìí nǹkan máa dàrú o <laughs> ṣé àfáà kan lè wá ṣe tẹ̀fṣìrì ní eh, èmi mo eh, ẹ̀ lóòótọ́ kìí ṣẹbọ àmọ́ kìí sọmọ yá ẹ̀ sáfà kan lè yí ọlọ́run padà lẹ́gbàá tọ́lọ́run ti sọ tiẹ̀ ọbẹ̀ ilé Abubakar Siddiq ilé gbogbo àwọn sàábà ilé gbogbo àwọn tàbí tàbí tàbí àyímọ̀tà àrùbà ṣé wọ́n lè yí padà ọ̀dọ̀ tí mo sọ yìí pé lóòótọ́ ó ní màn àmọ́ kì í sọmọ yá mi. mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ dáwà tá dáwà ara wa là ń ṣe kì í ṣe dáwà sàlàfíà. à ń ṣe dáwà sàkṣíyà tọ̀rí kankan nìyẹn náà nínú àwọn tó rúkù tìjàníyà kọdìríyà dáwà sàkṣíyà ẹjẹ́ alẹ́ máa lọ̀lẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ nǹkan tí ń dàrú o bá a ṣe jù kólẹ̀ yìí ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ lè yíwa a mọ̀ láwọn aláṣejù a mọ̀ rí àwọn aláṣetò ara àwọn tó wà láàrin mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́n mọ́sàáfẹ́ mi àtẹ̀yìn sáàrin àwọn tó wà láàrin gbùngbùn wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run lá àṣàánú yín àwa fi yín ṣe ìjọ àárín gbùngbùn máa dé tí ń sọ o lágbájá mùmínì ni àbí kí lọ́lọ́run pé kí lọ́lọ́run pé ikhwa ó dìgbà tí imáni bá kó lára ẹ̀kọ́ mọ́ tó di ikhwa o má dé o ẹnìkan bá ti kàkà ó kà fún abọ́ gbogbo gbogbo lágbájá má sálámà sí má tí ó sì sẹ́bọ́ mọ̀ pé onítọ̀hún ní sọ̀sọ́kùsọ kì í sọ ọlọ́run o tọ̀. ususu al-ukhuwati al-islamiyya ususu al-ukhuwati al-islamiyya àwọn foundations of uh, Islam Islamic brotherhood ipe afẹ́ máa ṣe ìjọmọ̀ yẹ́sìn afẹ́ máa ìjọmọ̀ yẹ́sìn wọ́n ní àkọ́kọ́ tẹ foundation àwọn afa ka ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́ta péré ní kàmbẹ̀ ìpè òun ni ọkọ̀ọ̀kọ̀ wà ní ìpìlẹ̀ fún gbogbo wa kátó wa máa ma àwọn nǹkan tá a máa fi so okùn ìjọ máa yà papọ̀ láàrin wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni arahma arahma kálò lè láàánú ara wa wọ́n láì tọ́ bá láàánú ọmọ ìyá rẹ̀ òní pàṣẹ òní ni. òní pa ti torí bí ṣe lọ yín lè wọ náà ni ó sì hájírù ńgbà mí yẹn gẹ̀rẹ́ ó sì ti wọ́nà wọ́nà a sì mọ̀ sí hájírù ńgbà mí torí pa fẹ́ràn ń tọ̀hún kó lè bá yí padà wípé mo ti mọ nítorí rẹ̀ tí ti sọ̀rọ̀ sí mọ́ yọ padà yí padà ó sì wọ́n náà sì mọ̀ pé eléyìí bàbá sọ̀rọ̀ sí mọ́ lo ni kọ́lọ̀ òun gan ọ̀fẹ́

wàlẹ́dínà máa wo ni mọ́bútàdá ọlọ́run bá ní aṣèdá òní alẹ́lẹ́ kò fàárẹ̀ wọ́n lè kókó lérí àwọn kèfèrí sáwọn kèfèrí tí wọ́n ṣèjọ sí wọn tí ọ̀dọ́dọ̀ wọn àwọn yẹn kọ́ o aṣèdá òní alẹ́lẹ́ kò fàárẹ̀ ni muharibi wọ́n lè kókó tọ́lá ànábì rọ̀ gan ọ̀rọ̀ fáwọn kèfèrí kálukú ń ṣe tiẹ̀ lákùn dínú kan wọlé àwọn Yahudi náà sọ́ra káàbù nígbà tí wọ́n tó yí àdéhùn padà lànàbì tó kọjú sí wọn tí wọ́n ní àwọn sàábà lè lera àwọn kèfèrí ayé alkufari muharibi òun ló tún hadisi tí wọ́n máa ń pè òun méjì tó wà ní òkọ́ tilẹ̀ náà sa wọ́n ní kí n máa pa àwọn èèyàn tó ní sọ̀rọ̀ buhari gbàgbàgbà wa òun tó wà ní tilẹ̀ náà sa ayé òkọ́ tilẹ̀ káfìrí ní muharibi àbí ibà nàbí náà ló máa ń ra nǹkan lọ́dọ̀ àwọn kèfèrí ní ń bá wọn ń ta òun náà ń gba nǹkan lọ́dọ̀ wọn ń yá nǹkan lọ́dọ̀ wọn bóun ni àdísì wọn sì wá jẹ́ pé ń pa wọn ìtumọ̀ ẹni pé àwọn èèyàn tí wọ́n fẹ́ pa lòun náà ń ṣe kíni lòun náà ń bá jà àwọn orientalist àwọn ti lé gbogbo àwọn aburú ìkalẹ̀ wọ́n ti kọ́ọ̀tì gbogbo ìkalẹ̀ ọlọ́mọdé akàkàkùkà aṣèdáwọn alẹ́ ọlọ́wọ́n bá ní àwọn táwọn ìwọ́n lè lera àwọn kèfèrí tó máa bẹ̀sìn jẹ́ rọ̀hàmà ń bẹ́ ìdáhùn ọlọ́wọ́n bá ní àmọ́ tọ́ba ti dàrin àwọn ọmọ ìyá wọn ẹ̀sìn rọ̀hàmà wọ́n láàánú ara wọn púpọ̀ gan-an wọ́n láàánú ara wọn púpọ̀ gan-an àwọn sábà fẹ́ràn ara wọn púpọ̀ kí ló dé fẹ́ràn ara wọn nítorí imani àti kíni jama torí islam gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn náà ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọsá jáwa náà lè máa ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé àwàjẹ́ àṣìdáhùn alẹ́lmọ́mìnì rọ̀hàmáhùn bẹ́yìn alẹ́kùfà ọlọ́mọdọ̀rọ̀ warú o ọ sálámà sọmọ àyá rẹ̀ ti ṣe súnà tí ọ̀sẹ̀ bọ́ ó sì pàdé bàbá Sunday òkì tó pọ́lọ̀ ti ń dàrú nìyẹn látara àyẹ̀nílà káyà gbàgbọ́ yẹ̀sìn ọ̀pàdé súnfí tí ń gbégi lọ́lọ́run tí ń gbọ́ lọ́run nígi lọ́lọ́run ìṣúlù pàdé àwọn fámìlì ńkọ́ gbogbo ilé ńkọ́ o ó sì pàdé súnní ó ní sàlámù alẹ́kùn ní àwọ̀ yìí ní sábà dẹ́dọ̀ ọlọ́run yẹn bọ̀dá àrí àti eh, ẹ̀gbọ́n àbúrò dádì ẹ̀ sí ń tẹ́pẹ̀ ó jòkó tí ọba sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ tó bá wọ inú ilé látara mistake kan àbí kejì lọ́jẹ́ súnà ẹ̀ ń wọlé báyìí wọn náà jáde àhádà wọlé islam wallahi òsì gangan kálukú lọ lè kálukú lọ lè kálukú ní ìjọ ní ìjọ la àtàhásùbù wà tàhásùbù àwọn asìláhà fàtáàkà tí ṣètọ́n tó ta ọmọ wa nìyẹn àtàhásùbù wà tàhásùbù olùjẹ́ wàtàfààlẹ̀ náà ní ẹ̀ńsẹ̀ ìsìbíyàwó ẹlẹ́mà ní orúkọ ẹlẹ́mà gba csc ẹjẹ́ a máa kéwú ká sì máa bẹ lọ́hun kọ́lọ̀wọ́n bá alá ihdina sirata al-mustaqim sirata mustaqim náà ni pé má sàṣe mọ́ sì ṣe àṣe tó min al-usus an yaqfa ba'dhum bi janibi ba'd ká dúró tira wa ká sì kí ni jama ká dúró tira wa alákọ̀ọ́kọ́ kí ni mo pè é arahma ká láàánú ara wa lẹ́yìn náà nítorí pé mo padà wá discover nílẹ̀ yorùbá ń bí pé àánú yẹn ò tó báà ní ó bá tó ọmọ ṣàdúrà fún muhalifu lẹ́yìn ipe alẹ́ ara ìdẹ́mìírí ni wallahu alam wa sahih lákì lágbọ́já rí باي Allahumma hidi ila sirati mustaqim bainaka wa bain Allah hadhihi rahma ọmọ ṣe dùwà fún mukhalifu omi sì mọ́bọ́ lójú ẹ láàrin wa tọ́lọ́hun ipò ẹni yìí ọ̀rọ̀ wo ìdí ìyẹra wa mọ́sàbà darí ìgbójú ọ̀nà hadhihi rahma ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àdùn ó tira wa bóyá lérí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lérí ọ̀rọ̀ ayé a gbà pé bí ẹnìkan bá ti ṣubú gbogbo wa náà ti ṣubú tádàwò bá ti bẹ́ẹ̀ nu wa àdáwò ti bá gbogbo wa anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni alimu'minu lilimu'mini kalibuniyan anabi ni ẹ̀rí olùgbàgbọ́ òdodo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ̀ àpèjúwe wọn ni kalibuniyan wọ́n dà gẹ́gẹ́ bí ilé tá a mọ sọ́yà bùkún tá a bá mọlé anabi ni yashuddu ba'duhu ba'da àwọn abala kọ̀ọ̀kan wọ́n ò fẹnu kóra wọn wọ́n wà dira wọn mú wọ́ṣàbàkà bẹ́ẹ̀ náà sọ bíi àdébìrì tó wá fi ó tó wá di ọwọ́ rẹ̀ mú báyìí pé wọ́n ò wọn mú ṣe rí abala alẹ́ kan tó bá ti yẹ̀ lulẹ̀ àwọn yòókù náà ò ní lálàáfíà wọn ìtumọ̀ ní pé tá àdánwò bá ti bẹ́ nìkan nínú mùsùlùmí nínú ọmọ ìyá rẹ̀ ọmọ fílì kì í ṣe pé ọmọ àfàdánwò yẹn ọmọ fi yọ àbọ̀mọ̀ fàdánwò yẹn ọmọ fi ṣe yẹ̀yẹ́ ọmọ fàdánwò yẹn ọmọ fi dunnú ìgbé wọn lọ já kọ́tà kọ́tà àtọ́gbà lọ́dọ̀ àwọn àfẹ́sì wọn làfà yẹn já kọ́tà bọ́dà ó gbé fóònù yọ máa fi káàkiri ibi ọmọ jásí kọ́tà ọmọ jásí kọ́tà ibi tó yẹ kó ṣe ni pé kẹwàá bẹ́ẹ̀ ṣe yọ kú nínú kọ́tà tó wà bọ́ọ̀ bá sì lágbára ti yọ ẹ̀ lè pa àwọn tí ó bá yọ ẹ̀rí lè pa àwọn tí ó yọ bẹ́ẹ̀ni kankan bá rí yọ ẹ bá bí ọlọ́run bá aláàkọ́ lọ́n fi agbára yọ kún bẹ́ẹ̀ adawal islam adihwal okuwa kí mistake kan ṣẹlẹ̀ lọ́dọ̀ àfa kan tó jẹ́ àfa tó jẹ́ ìpìlẹ̀ dáwà rẹ̀ súnà ni o àsọ̀rọ̀ àfún bídíà kọ́mọ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ báyìí ọwọ́ rẹ̀ ìgbà tó jẹ́ pé àbá ń retí kó ṣubú tẹ́lẹ̀ nígbà níbi ní abala kan ni wọ́n abala kan lòun náà ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ilé tá a fi kóra wọn tí abala kan bá ti ṣubú ìwọ náà gbà pé ìwọ náà ò lálàáfíà mọ́ torí wọ́n máa sọ pé ẹ sọ báyìí kò ní sí máa sọ pé òun ló sì wá sọ àwọn ọba sọ níbi kankan náà ni nìyí sẹ́ẹ̀rí bí ọ̀rọ̀ dé báyìí jẹ́ àdìrà wa mú ọba jọrọ ayé náà bẹ́ẹ̀ ẹ ẹ gbọ́dọ̀ jí kó ṣubú látara jíjẹ múmu ẹ gbọ́dọ̀ jí kó ṣubú látara bùkátà ẹ gbọ́dọ̀ lójú tì í torí bójú bá ti tì í ẹ gbọ́dọ̀ gbà pé ojú ti gbogbo yín wọ́n mi oṣooṣù ayé oṣooṣù al-ukhuwwati islamiyya ash-shu'uru bi alami ba'dihim libad òun náà ní ká máa fíìlì tí ọmọ ìyá wa wá ń fíìlì anábì ní masalul mu'minina fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim àpèjúwe àwọn mùmíní òdodo látara ìfẹ́ tí wọ́n ní síra wọn àbáànú tí wọ́n ń síra wọn masalul jasad wọ́n dà gẹ́gẹ́ bí ara ara kan idha ishtaka min 'udw tada'a lahu sa'ir al-jasad bis-sahri wal-humma anábì ní gẹ́gẹ́ bí bọ́dì kan ẹ̀yin ọmọ ya ànábì ní gbogbo yín mòmínú ní owó mòmínú ní o ẹ̀dá gẹ́gẹ́ bí bọ́dì kan tó pé ara kan náà ni ànábì ní ara yẹn tí eríkẹ́ kan ti bá ń rìn nira níbẹ̀ gbogbo àwọn eríkèéríkèé tó kù àwọn náà wọ́n fi ilẹ̀ eré ní fọyàn ẹsẹ̀ ó sì máa gbọ̀n inú ní ròyàn ẹ omi ó sì máa bọ́ lójú alẹ́bí ní bẹ́ẹ̀ ni kẹrí ó wo múyàn níbàdí oyé èrí sì ń fọyàn sẹ́wọ̀n pé ọ̀tọ̀ níbi tí ìnira wà ọ̀tọ̀ ní àwọn tí wọ́n ń kérora pẹ̀lú ẹ̀ alẹ́bí ní bẹ́ẹ̀ ni kẹrí èyí tó bá ní ìgbóná àbí ara gbígbóná bí bẹ̀ bá ti ń gbóná gbogbo oríkèríkè ara náà sì máa gbóná bí bẹ̀ kan bá ti ń rìn nira gbogbo oríkèríkè ara tó kù náà àárọ̀ máa ní wọn ànábì nígbàtẹ́ bá ba débẹ̀ ìgbà náà lẹ tó di olùgbàgbọ́ òdodo tòótọ́ ẹ máa fíìl ìtọ́mọ̀ ìyá yín bá ń fíìl tọ́lọ́mọ́sà ìgbéwà dépò bẹ́ẹ̀ kọ́ sànù wa nínú àwọn oṣooṣù al-ithar òun náà ni pé kí n gbé bùkátà ọmọ ìyá mi lékè bùkátà tèmi ọmọ ìyá mi fẹ́ gba ilé èmi náà fẹ́ gbalé owó owó ti wá pé mo wá ní owó jẹ́kẹ̀ mi ọmọ mọ́lẹ̀ lọ́dọ̀ dádì mi ìwọ lọlẹ̀ fi owó yìí gbalé kí wọ́n bọ́ síbẹ̀ ìwà tìyàwó rẹ̀ ibi tó wọn náà gbé yẹn kọ̀wà confidence fún àmọ́ gbé bùkátà ọmọ ìyá rẹ̀ ó gbé lékè bùkátà títí ẹ̀ al-isar ọmọ ìyá àjọ fẹ́ra mọ́tò ni èmi ní two million wọ́n náà sì ní two million ó gbá two million tèmi kún tiẹ̀ lè ra mọ́tò four million kọ́ ọmọ gbóná ọmọ dápadà díẹ̀ díẹ̀ àwọn méjèèjì ń sin àkúkú rí mọ́tò rà ń sìn akàkówó sílé ni <laughs> eh, ìdánpẹ́ ní ìsáàrí nìyẹn kì í ṣe pé òun náà ní bùkátà sí àmọ́ ọ̀fọ̀ dọ́là nafsa àkíyí alẹ́ nafsi yìí ó gbọ́lá fún ọmọ ìyá rẹ̀ ju ẹ̀mí ẹ̀ lọ. mo mọ̀ ní sísítà kan mo fẹ́ bá sọ̀rọ̀ kí ló kọ sísítà yẹn sísítà Latifa sísítà Sofiya Sofiya tẹ̀wọ́ ṣèṣe yìí tí wọ́n máa ń lo jẹ̀lẹ́bá bùdádá tí ọmọ bàbá kiri oníbẹ̀rẹ̀ ni ó lè mìíràn sí ti wọ́n rò ó rò ọ̀dà mọ́ yọ̀ǹda fún <laughs> ah, ọ̀nà wájú yóò <laughs> ọlọ́mọdé ìsànà wà ọ̀nà wájú yóò ọlọ́mọdé àti adébí à ń lọ àmọ́ ya lórí nínú tí ma ń pa mílẹ́kún láyé òun náà ni kámọ́ ti fún yẹn ní sàtífíkéèdì kéyìn ti máa yọ kó ti máa dọnú gbogbo ń dáhùn ṣe pátá òun tí ẹ̀ndọ́ ṣe fọ́dá o èyí ìwò ní láti takabbar ala nas wọ́n sì gbéraga lérí àwọn èèyàn lamtẹ́dì ni má kataba Allahu lak min al-aqdar nítorí wọn kọ fún wọn láyọ̀ mọ́ anta sa'id wa min shaqi sólórí búlọ́ padà dání abẹ́ rẹ̀ látẹ̀dìrì ẹja máa tẹ̀lé Kùránì káma wá ṣàdúà ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ ó ní táwọn pé háàhá yẹn ọlọ́run bá ní wọ́n ń ṣe o àwọn ọmọ ìyá àtàná kọ́lọ́mọ́sá jáwa náà jọ wọn ọlọ́run bá ní wa yu'thiruna ala anfusihim ọlọ́run bá ní wọ́n sì máa gbé bùkátà àwọn titi sílẹ̀ wọ́n máa wá bí abùkátà àwọn ọmọ ìyá wọn walau kana bihim àwọn náà sì ní bùkátà sí nǹkan tí wọ́n fọmọ ya wọn yìí àwọn náà ní bùkátà sí wọ́n wá pa tí wọ́n ti wọ́n wá rántí ọmọ ya wọn kí ni wọ́n bá débẹ̀ torí ìpìlẹ̀ tí wọ́n ti ní ìpìlẹ̀ ọmọ ya mi nínú Islam ni kèésì ọmọ ìyá wọn ni wọ́n ṣe nǹkan yẹn fún o ta ni wọ́n ṣe fún jàmbá Allah ni wọ́n ṣe fún o láti rí ojú rere ọlọ́run àwọn akátà ibùnú ìṣàmù kan ibùnú ìṣàmù eh, yìí ó ní àbúrò bàbá ti tòun wípé wọ́n wà lójú ogun ẹ̀sìn lẹ́yìn ìgbà táwọn sàábà lọ tán ìgbà wọn wá ń bẹ nínú ojú ogun ẹ̀sìn yìí wọ́n ti wá sára wọn lọ́gbẹ́ àwọn ọ̀tá ti sá wọn lọ́gbẹ́ ó ní àbúrò bàbá òun ní tí wọ́n ń pọ̀ káàgú látara àìrómímú ní wọ́n sàn fọwọ́ sẹ́nu báyìí pé ó míì lẹ́nìkan bá sáyé nínú ọmọ ya kò fẹ́ kọ́ ọmọ ya òun kú ló bá gbé omi dọ́dọ̀ rẹ̀ ó gbé omi dọ́dọ̀ rẹ̀ tán kí àbúrò bàbá rẹ̀ yìí kó mu omi yìí ọba gbọ́ ti ẹnìkan nínú àwọn ọmọ ìyá tóun náà pariwo pé omi o omi o ohun tí ẹ tún lókè ju ti ọwọ́ náà pé ẹlẹgbẹ́ fún ẹlẹgbẹ́ fún náà ẹlẹgbẹ́ fún kẹfẹ́ rescue rẹ̀ wọ́n ní wọ́n tún lọ́dọ̀ tó ẹlẹ́ẹ̀kejì yẹn kí wọ́n bomi sí lẹ́nu ó ti gbọ́dọ̀ nìkan ní omi o omi oníwọ̀n tó náwó ní ẹlẹgbẹ́ fún ẹlẹ́kẹta yẹn ìgbà tí ó gbé mi lọ́dọ̀ tiẹ̀ ẹ̀mí ti bọ́ ọba ń sáré bọ̀ wá bẹ̀rẹ̀ kejì ìgbà tí ó gbé omi lọ́dọ̀ tiẹ̀ ẹ̀mí ti bọ́ ìbá sáré wá bọ̀ ní sáré bọ̀ wá bá ẹni àkọ́kọ́ ìgbà tó fi lọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀mí tiẹ̀ náà ti bọ̀. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة àwọn eléyìí ẹ̀yin mọ̀ yá mi nílẹ̀ sí wa ìjọba yá sùlámù kọjá bá àti ìyọ̀bọ̀ yọ̀bọ̀ yìí o Ìlọrin tí mo lọ gbẹ̀yìn ẹ mo ẹkún ẹkún ẹkún gbọ̀n mi bọ̀ ẹkún ṣe kí ni jàmọ́ ọgbọ̀n mi bọ̀ àwọn àtàwọn anumọ́tò à ń sọ̀rọ̀ ẹkún sì ń gbọ̀n wa gbogbo àwọn àyà tí wọ́n jọ ń ṣe súnà sàlàfíà lẹ́ni mọ́sí hálà مسألة رئيسك وتفرقت الأمة لا لا يجوز خلاف قادم وخلاف ماض لا قيام ساعة ọ̀rọ̀ pé èmi rí báyìí wọ́n rí báyìí bí ó ṣe máa ṣẹlẹ̀ títí báyìí fi parẹ́ nìyẹn o tí bá ní ìmì àti àwọn ọlẹ́yà ṣe má nítorí mọ́ṣára kan tí mọ́sálàmì tó ń bọ̀ tó tún bá àwa àyẹn náà sí làákàyẹ̀wò ní lọ sí ojú kan náà ṣe àtún tàfáraka ọ̀dà àtún tàfáraka ó tún kọ̀ mẹ́rin mọ́sálàmì tó ṣẹlẹ̀ àtún àlẹ́sà òmọ́ni hajj sọ̀hìn tí wọ́n bá ti rí gbójú ọ̀dà lọ́wọ́ àmọ́ lọ máa ṣàdúrà fẹ́ni tí ń bẹ ní inú àyìnbá kan kọ́lọ̀ ń fi sí ni kọ́lọ̀ fọ̀nàmọ́ kó sì má bá a lò ní bá a lò pé ó wà mọ́mìnì alimomin eh, ó ní àwọn hukuk ó ní àwọn ìwọ̀ lọ́rùn rẹ̀ láti wọ́n mọ́kítẹ̀ láyé kọ̀rọ̀jù alimu sunni eh, min dáìyà ti hali sunna fi sábàbí khata هذا هو المنهج هو مناهج مشايخنا الكرام tàbá níjà bọ́yọ̀ ọ̀rọ̀ ayé kan pàwápọ̀ tí ń dájà lẹ̀ kásíkí ni ká parí ẹ̀ lọ́tọ̀ ká mọ̀ lọ ya ká mọ̀ jẹ́ ọba ìjọba ìyá islam jẹ bá a sì ń jọmọ ìyá yẹn náà títí bá ń padà ka àwọn ìwọ̀ ta ní lọ́rùn wa àtàná sọ́hó wa mẹ́ a máa rí àwọn kéèsì kọ́dà inú àwọn ànásùrù wa mẹ́ àrànṣẹ́ wa mẹ́ àárọ̀ ọmọ ìyá mi ká ọ̀dà àwọn mọ́sílù ma ẹ̀hẹ́n ó gbówó lówó kọjá padà ẹ̀hẹ́n á mú lọ sódà àwọn tó bá gbà lọ́wọ́ ẹ̀ torí kọ́ ń wà wọ́ná ní lọ́rùn níta ṣe fún yẹ kí náà ṣe fún jọba a ṣe ìjọba ìyá gbogbo àwọn tí wọ́n ní kí wọ́n gé lọ́wọ́ kí wọ́n náà lẹ́gba lásìkò àtẹ́bí torí káyé wọ́n mọ̀ bàjẹ́ kọ́ ni ẹ̀ kọ́lọ̀mọ́sà tó ẹnì kọ̀ọ̀kan wá sí jù báyìí lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa adìhì yẹl usus mo wá fẹ́ bọ́ síbi òkúùkù al-ukhuwwati al-islamiyya àwọn òkúùkù yẹn àwọn òkúùkù yẹn ẹ̀yọ́ máa yá mi òun náà ni àwọn ìwọ̀ tá a ní lọ́rùn ara wa àwa tá jẹ́ kí ni jama àwa tá máa yá èmi ni lọ́rùn rẹ ìwọ náà ni ní ọrùn mi alahukukul ama ọwà tọ́jẹ́ pé gbogbo apáta lájọ máa ṣe alahukukul haasọ ọwà tọ́jẹ́ pé èmi àtẹnìkejì àjọ ní lọ́rùn ara wa àwọn mímẹ tọ́jẹ́ pé gbogbo alájọ ní ní ọrùn ara wa anabi wa muhammad sallallahu alaihi anabi dako mẹ́fà nínú hadithi kan anabi hakul muslimi ala muslim sit anabi ni iwọ tí ọmọ ìyá tọ́jú ọmọ ìyá rẹ̀ mẹ́fà ni o kílà máa hún na ya Rasulullah wọ́n ní wo òjíṣẹ́ ọlọ́run ọba kílà wọn wọ̀ náà qala idha laqitahu fasallimu alayhi tó bá pàdé rẹ̀ sálámàsì innamal mu'minuna ikhwa sálámàsì tó bá pàdé rẹ̀ sí kí ni sálámàsì kọ sálámà yẹ ìwọ ni ọ̀yẹ̀sà fa ajib tó pè ọ síbi àpèjẹ́ àbí àpè ìjọ tí ó tako ẹ̀sìn ọlọ́run dá lóhùn dá lóhùn wọ́n fẹ́ kó ma wọ́n fẹ́ ṣèyàwó wọ́n fẹ́ sílé dá lóhùn so tó bá ti wá dá lóhùn yẹn àṣẹ ànábì lọ tẹ̀lé ọ wàá ṣe khalisan ìwájú ìlà nítorí tọ́lọ̀ ó ní lọ bí kó máa tìyàwó torí pé wọ́n fẹ́ gbowó àpò kádébì kó máa ká máa pé àwòdà kò sínú ẹ̀sìn Islam àwọn alùlùbídíà ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n gbé wọlé ìwọ̀ tá a jọ ní lọ́rùn ara wa ni pé kí wọ́n máa kó mọ kí ni ó wá tèmi náà bá sì ń kó mọ kí wọ́n náà ṣe kíni kí wọ́n náà yọjú wàyí dá fansọ́haka fansọ́hàdá tó bá bèèrè pé dákùnrin mọ́sá àgbà mímọ̀ràn ẹ má sí lọ́nà ẹfun nímọ̀ràn dáadáa wàyí sàátúsá tó bá wá dìkú sín fahamidallah fọwọ́n alhamdulillah nfàṣàmẹ́tì ẹ̀yin náà sọ pé yarhamukallah ẹ̀ṣàmọ́ta rẹ̀ ni tí ọba ní alhamdulillah nǹkan ẹ̀ mọ̀ wọ́n náà tọ́lá níbi ní ọ̀sán àti sọ fahamidallah fa lẹ́yìn ìgbà tó ṣe tán amidallah ẹ̀dẹ̀ wà náà létí pé òsì sàlámdùlá ìkàlẹ̀ yarhamukallah ẹ̀dàkùn ṣe èyàn lè sọ pé ẹ̀dàkùn àfáà kó tó di pé yín ṣe yàrá mú kàlá òyìn gbowó kò sí yàtọ̀ láàrin ẹni tó wá bí kó mọ tó ní ká ń fún un ní owó pòun wá bí kó mọ gbogbo àwọn ìyẹn ọlọ́run níjà bá wọn ṣerú ẹ̀ mọ́ àdáhùn tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan tá a máa dìde pé ìyá ọlọ́mọ ọba ọlọ́mọ ẹ̀dìdì wà lùbáríkà wà lùbáríkà ẹ̀yìn ń ta ni àbí fàyídà abọ́dìzọ tọ́bà rẹ̀ fàáùdì lọ́lẹ̀ ṣe kíní lọ́lẹ̀ wò ó ọ̀sẹ̀rúkẹ́ àfún sàdúrà fún ọmọ ogun dání fún wàyídà máta tọ́bà sì jáde láyé fatibaa ẹ ṣe kíní fatibaa ẹ tẹ̀lé e lọ́tẹ́ ẹ kírun sí la ẹ bò láṣìírí ìwọ mélòó mọ́ káyé jama mẹ́fà nìyẹn ẹlẹ́ẹ̀keje torí a máa mú nínú àwọn àdìsí káàkiri àmọ́ mẹ́fà lànàbì dárúkọ mẹ́ kọ̀dọ̀ wò hajjá ti ṣe ká bí àbùkátà rẹ̀ bábá ṣe lágbára ma tó bá ní ìṣòro òsíndà aláàmú kábùn lówó táàbà lè bùn káyà lówó táàbà lè yá lówó kájọ máa fowó ṣòwò àmọ́ ìwọ máa jẹun ebi ọ̀ máa pàun kò síjọ máa yá ìsìn láàrin ó bùn pátápátá àbí ya aláìní gba èlé lérí ẹ̀ àbí kí o sì sọ fún pé ojú mi lówó yìí ń lè gbé kalẹ̀ èmi àti àjọ lè ra fúláwà a kò lọ́jà àjọ ta èdè tá a bá rí àjọ sí kíní àjọ pin èmi tí mo lówó ń gba sixty wọ́n gba forty àbíbẹ̀sì kọ́ jẹ́mi ọgbà forty bùkátà tẹ́ pọ̀ ìwọ́n kó sixty tó kù ẹ má jẹ́ afẹ́ra wálẹ̀ o ìwọ́n ń jẹun ìyàwó rẹ̀ ń jẹ ọmọ ìyá rẹ̀ òun wá ń tọrọ gàrí wá ń tọrọ ráìsì ó sì lágbára láti empower rẹ̀ ó ní mánì ìtumọ̀ ni pé imani rẹ̀ ò ṣe kíni imani rẹ̀ ò pé torí ẹni tí ìjọba ti sí òkú wà ìsìlámíyà lára rẹ̀ imani rẹ̀ dínkù tọ́bajẹ́ òkú wà ìsìlámíyà bá ń bẹ ìjọba yẹ́sìn ni ò ní ọmọ ìyá rẹ̀ kọ́ ọmọ sọ́fà ọ̀ràn lọ́wọ́ bá sì lágbára mọ́ àbí ọwàṣẹ́ fún ọbẹ̀ ìlàj àbọ̀ rẹ̀ ẹ wógun fún àbẹ́ soríkíyà fún ọbẹ̀ ṣàfáà àbí ẹ lu ẹsẹ̀ fún ṣàfáà wò ní àmọ́ ọmọ àwọn tí wọ́n lè dá lọ́lá ọ wàá pè wọ́n pé ẹ dákun ọ̀rẹ́ mi kan bọ̀ ẹ bá ń wáṣẹ́ fún wọ́n sì wáṣẹ́ fún ọlọ́run ni yóò ríṣẹ́ nípasẹ̀ rẹ láàdá tí àwọn tó fún níṣẹ́ gbà níwọ́n náà tó lo ẹsẹ̀ yẹn ló ṣe kí ni níwọ́n náà gbà àdálù ala al-khayri tafa'ili anábìrin man kana fi hajati akhi anábìrin gbogbo ẹni tí ó ní òun ọmọ bíi àbùkátà ọmọ ìyá òun kana Allahu fi hajatihi ọlọ́run bá àlá òun náà ti ṣetán láti mọ bí abùkátà rẹ̀ tó bá ti ṣetán ọlọ́run ti ṣetán fún ọ náà níta ń gbọ́ yé nìyẹn ẹ má jẹ́ oṣù yín o gbogbo àwọn opó tí ń bẹ láàrin wa ẹ má fọ̀rọ̀ wọn ṣeré gbogbo àwọn ọmọ òrukàn tí ń bẹ láàrin wa ẹ má jẹ́ àgbàgbé wọn àwọn bàbá wọn ẹ àjọ wà ní ọlọ́run wa mú àwọn lọ ọfà wá sílẹ̀ bó ṣe fi wá sílẹ̀ ó ká dúpẹ́ àrò ọpẹ́ náà ni pé ká máa tọ́jú àwọn ọmọ wọn òkúwà islamiyya ó ṣe pàtàkì débi pé ànábì ní wallahu fi auni al-abdi ọlọ́run ọba aláwọ̀ dùn lónìrànlọ́wọ́ fún ẹrú kan ma kana al-abdu fi auni akhi lópin ìgbà tí ẹrú yẹn náà bá ní ìwọ́n mara àwọn èèyàn lọ́wọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ kọ́lọ́run ọba aláàkọ́ máa kún un lọ́wọ́ kí ni yóò máa ṣe jàmá iṣẹ́ òun yóò máa ṣe yóò máa kírètì iṣẹ́ fáwọn èèyàn yóò dùn ó ní wà eléyìí ní ń fìl ní táwọn ọmọ ìyá rẹ̀ ń fìl torí ẹni tí wọ́n bá ń pa jama oye mi máa ń kírun kíkú kí náà máa kí o bọ́ bá gba àwẹ̀ yóò sá sínú àbí kádínkù ọ̀jẹ̀ sáré yóò sá sínú àbí tọ́ òun náà lọ́mọ oníyàwó àìlówó lọ́wọ́ ẹ máa ń fa hypertension fún yẹn gbà mí ẹ máa ń fa stroke ẹlòmíì máa ń gbé nǹkan jẹ tí má ní ọ̀bá tó lè gbé nǹkan jẹ ẹ má jà sọ̀rọ̀ wálẹ̀ àdéhùn ọlọ́run ni pé tí wọ́n bá ti ń wá àbáyọ fáwọn èèyàn ọlọ́run sì máa lànà fún wọn náà ọlọ́run máa ṣàlànà fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn òkúkú alòkúwa sétòròhò ká máa bò láṣìírí sàwọn kánà sétòrò àwòrán ti bìlìkìsá bóyá ká máa bò láṣìírí pé kò lásọlá ká máa fún ni àwọ ẹ àwòrán ti hi àdìníyà àbí ká máa bò láṣìírí èyí tó lọ́mẹ́sìn látara alẹ́tì hiyal maasi èyí tó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá aláàní ká má débẹ̀ ọkàn kọjá ọkàn rí ọmọ ìyá rẹ̀ tí ń fa kankan ó sì gbàgbọ́ òun náà gbà pé ọ̀kan lọ́lọ́run ní ti ń kírun àmọ́ kíní ti ń fà látijọ́ yìí kò tí ì ṣe kíní kò tí ì rí jájú lẹ̀ ọkàn kọjá ọkàn pàjẹ́ lógìgì wọ́n ní bò láṣẹ lọ́pọ̀ ọgbọ́n náà sápamọ́ yìí àbí wàá bò láṣẹ àmọ́ èyí tó bá ti tún àṣírí ara rẹ̀ àyẹ̀bù yẹn láṣìírí mọ́ tó òun náà ti ti tú ẹ̀hẹ́ ọdún bọ́ sọ̀bù mí fa nǹkan ẹ̀hẹ́ tọ̀ ẹ̀hẹ́ àṣírí òun lẹ́fẹ́ bò mọ́ torí òun gan fúnra rẹ̀ bóra rẹ̀ ní àṣírí òun gan tó lọ́rọ̀ gan òbúrẹ̀ láṣírí. àwọn báwa ni wà ní dákẹ́ tẹ̀sán ó sì wà sí fún un pé ah, kọ́dà kò sẹ́ni tó gbà yín síbi iṣẹ́ mọ́ ẹ kàn dẹni tó máa tọrọ bára táwọn máa dá fún látara bẹ́ẹ̀ yóò padà anabi ma satara muslima ẹni bá bọ́mọ yára láti satara ulọ́ òun náà láti tọ́wà lọ́dọ̀ ọlọ́run bóyá àti tó ti pẹ́ àbẹ́yìí tí kò tí ì pẹ́ àbẹ́yìí tí yọ padà ṣe ọlọ́run ó bo gbogbo tiẹ̀ náà fi dúnìyà wal akhirah ọlọ́run ó bo àṣẹ láyé àtijọ́ àlùkìyàwó ìjẹta bá rí èèyàn sí ìfọ́lé lọ́mọ̀ọ́yá tí ń digun jalè tí ń gbá àwọn èèyàn ẹnìkan lóun fẹ́ kó ṣe lọ́wọ́ ọwọ́ lọ fẹ́ wà sí rẹ̀ ibi wọn kó owó ẹran léyàlé lọ́wọ́ lọ́dún tó lọ ọlọ sanfara ọlọ́ngbàbẹ̀ lọ kánú ẹ̀dúgbòrí àpàdà rí owó mọ́ àwọn kan tó wọ́n láwọn fẹ́ dáwó jọ fún lọ́dún ni owó bò láṣìírí àtọ́bá bò láṣìírí kà ló ṣe fún ọ sọ fún pé a ah, ìbánikẹ́ wá ẹni tẹ́ ẹ̀ràn ní ẹ̀ràn léyà àbá yẹn ń sẹ́sìn yìí sì ń kírun àmọ́ àmánà ò sí kíní àmánà ò sí ọwọ́ àti tó kọ́lọ̀ bá tún ṣe ó tún ṣàdúrà fún lẹ́yìn lẹ́yìn náà àtùmọ̀ bá sọ̀rọ̀ náà ní kó yí padà kìtì pọ́ wàá wo àwọn èèyàn náà tó fi kó sínú trap rẹ̀ kọ̀wá ní ọmọ ìyá ló ní kí ni sọ fún wọn ibi kan lè kó fún ìfẹ́ kọ́ mọ̀ yọ́ bàjẹ́ nìyí nínú àwọn òkúkú al-ukhuwati al-islamiyya òun náà ni ká máa bòrò wa láṣìírí lẹ́yìn náà ká máa máa dáyà iye ara wa sílẹ̀ àwọn kankan ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́ni tá a gbọ́dọ̀ ṣàmójútó ẹ̀ èmi ọba lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ bani yún o láwọn ulama kibarul ulama salafiyin kí wọ́n yataladhadhuna bi kashfi awrati ikhwani kí ni wọ́n máa dùn ó ti yé láti máa ṣètọ́ àlù lérí àwọn ọmọ ìyá àwọn tó ń lẹ́jọ́ ọmọ ìyá ẹ̀sìn àlàníyà pípé gbogbo yín mo fẹ́ bọ́ sọ kúrò lára ẹ̀ mo fẹ́ sọ di ẹni tí ọmọ rìn òhò tí ò ní tó ọmọ kọ́bọ̀ mọ́ látara mistake tí a lè correct kìí ṣe dáwà ní kí n mọ̀ ṣe tọ́ àánú fi ṣàṣìyàt dáwà ní pé ọ̀dọ̀ ọ̀ ila sabili rabbika bil hikma pé wọ́n ni wọ́n sọ wọ́n ní kò lé wọn ọba fẹ́ fún adìẹ ló ń jẹ adìẹ tó fẹ́ mú jẹ ìkímọ̀ ló lò fún àbí ọgbẹ́ àgbàdo síwájú yọmọ wa tẹ̀lé ọ àbí àwọn tó wá ní ọmọ lè káàkiri jàlábí àlékọ lẹ́sẹ̀ tí wọ́n náà padà fẹ́rí gbalẹ̀ <laughs> àmọ́ torí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ mu ní mu rọrùn tí ìwọ náà ní palára <laughs> ọmọ wa àmọ́ ọmọ ìgbà lọ́wọ́ ọwá nìkan wọ́n wá jẹun bí wọ́n ṣe nílá akáyì tó kò ní súnmọ́ ipò ọmọ ìgbà lọ́wọ́ àyẹ̀wá ní mọ̀bọ̀ ọyáwá jẹ́gbàdo kò ní wá ọba ọmọ ìgbà lọ́wọ́ kílẹ̀ náà máa ń ṣe sí máa ń bọ̀ ẹ padà ní kò sí nínú ìta kí ọ̀rọ̀ kan méjì kọ́ mọ́ ti ṣẹlẹ̀ káti máa tọwọ́ bọnú ìjọmọlúwàbí ká máa wá wá àwọn àṣírárù kọ́dà ìlú mìíràn máa béèrè pé dákun àwọn àṣírí rẹ̀ wọlé máa ń bẹ̀rẹ̀ bá ń sọ síbí wọ́n fẹ́ ṣe rọ́dùn lẹ́nu yóò wá mọ́ṣálẹ̀ sílẹ̀ yóò wá tọ́ àánú fi ṣàṣíyẹ́tì al-mukhalif laysa hadha manhaj as-sahih torí tó bá padà yá èèyàn náà ní gbogbo wa ìwọ́n náà lè tẹ́ láṣìírí kan lọ́dọ̀ àwọn kan tí wọ́n rò pé wọ́n ti gbàgbé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀ lẹ́ni àwọn tọ̀hún náà wọ́n wá pé ń tọ̀hún náà pé ẹ̀yin náà sọ báyìí ẹ sọ ẹ bá ti sọ yóò ti rántí àwa kú lójú ọ̀nà dáwà àmọ́ wa ràn kan kò sínú dáwà kò sínú ìjọba ìyá ká máa fi ra wá sí yẹyẹ aláwọ̀ká <laughs> ni mubtala kéèyàn máa fi hàn sí yẹ̀yẹ́ yẹ̀yẹ́ máa dún yangan o yẹ̀yẹ́ kò sẹ́ni tí ì dùn kọ́lá ó dùn ọlọ́run ọlọ́run ni abillah wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ọlọ́ni èmi lẹ́fí sí ẹ̀yẹ ẹ̀ ń fáyà kwan sí ẹ̀yẹ ń fi mọ́mọ́ sí ẹ̀yẹ ẹ̀ láwùjáre ẹ̀ ti kóònù Islam bá da ìmánì lẹ́yìn gbàtẹ́ ti ní ìmánì tẹ̀lẹ̀ gbogbo àwọn eléyìí àwọn náà ní ṣàwáìb tá a gbọ́dọ̀ yọkóòdù dáwà sàlàfíà dáwà yẹ dáwà tó mubaraka dáwà tó nàkíyà sọ́fíà dáwà tó wasat ọlọ́mọsá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró ọlọ́mọsá náà àdìbáyé lọ ọlọ́mọ bá ní iná lẹ́dínà yuhibbuna an tashi al fa'ishatu fil ladina amanu ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ń fẹ́ tí wọ́n wù wọ́n wípé kí wọ́n sà máa sọ̀sọ́kúsọ sára àwọn olùgbàgbọ́ òdodo ẹgbẹ́ wọn lahum azabun alim fi dúníyà wal akhirah ọlọ́run bá ní wọ́n jẹ̀yà láyé ọlọ́run kọ́kọ́ tó àṣírí jẹ náà láyé kó tó kú ọlọ́run jẹ níyà ayé yóò tó wá jẹ tọrùn kọlọmọ fìyà sínú àwọn tó jẹ pé àwọn olùgbàgbọ́ òdodo ẹ á máa tà wọ́n lọ́pọ̀ ọmọ ìyá rẹ ọmọ ìyá rẹ ló lè bá ọ̀dà àfà náà ọwá rí pé àwọn àkíyèsí kan ń bẹ tó wà lára ẹ̀ ẹ̀yìn púpọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní fúláṣì ní kó kú sọ́dọ̀ ẹ̀ àmọ́ wọn ní kọ́ máa wá máa bàjẹ́ ní tí ń ṣe yẹn lọ́ọ̀mọ̀ mójú tó kìí sóhun pé nǹkan báyìí nǹkan báyìí arípẹ́ kọ̀kọ̀rẹ́ ti nù jẹ́ ká tẹ̀lé wọn mọ́ tọ́ ọláyọ̀ ọkọ̀ burú torí pé àlùjánnà lọ lọ kìí sí àwọn oníkọ̀ tẹ̀lé àmọ́ pé nígbà tí àti ṣe mọ́ ẹ̀jẹ̀ á máa bà nǹkan jẹ́ lọ kò tí kò lọ́mọ ìyá rẹ̀ nínú àwọn òkúkú àlòkúwọ̀tì ìsìlámíyà ìṣìláwù dátìlẹ̀bẹ̀ òun náà ni ká máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì ni wọ́n bá ń jà lágbájá àti lágbájá wọ́n ní wọ́n ń jà ẹ̀dìdínlẹ̀ ẹ̀lẹ̀ parí ẹ̀ ọlọ́run nínú ọmọlẹ̀ mọ́mí nínú ìkọ́wá ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ọmọ ìyá ni yín o fàáṣìlì hù bẹ́yìn àkàwọ̀ ikùn ẹ máa ṣàtúnṣe láàrin ara yín ni ẹ má máa ṣe kí ni ẹ má máa dákun mọ́ wọ́tẹ́kùn láà ẹ bẹ̀rù aláà làálàkùn tó hàmún kẹ́lẹ̀ ríkẹ́ ọlọ́run kẹ́lẹ̀ ránú ọlọ́run ẹ má dákun mọ́ fàásìlìhù parí ìjà ni ẹ má dákun jà àwọn ọmọ ìyáyé níjàmá ibi tí fìtínà yẹn dé òun ni pé bí mo ṣe jòkó lẹ́nu bí báyìí báyẹ̀ lómi òun ò pé àwọn tó wà níbẹ̀ yẹn òun hálàfà wọn àárọ̀ yìí náà ni ó lẹ̀mí yóò sì so mímọ́ yín pé èmi àti yín ìjọ kan náà lásán èmi wá sí dáwà ni. yóò wá di pé ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ ẹ ọ̀rẹ́ rẹ ọ̀tá ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ ìbá ṣe o ìbá máa ṣe kíni ìbá máa ṣe ọ nígbà tó ti jọ́tọ̀ ọ̀rẹ́ rẹ wọn náà mú ní ọ̀tá kọ́ ayé dá yorùbá wíyá àbí ìsà bá a ṣe lọ́dá wọ́n yà lọ yàrá pẹ́jà sí i wọn kàn rí ọmọ ìyá kan bóyá kò sí lórí manhaj wọn ní sọ́ọ̀nà bẹ́ẹ̀ náà lọ wọn níbẹ̀ ẹ wọlé wọn láti mọ ní òsì lélẹ̀ kéde pé káfíìrì ni o ata káfíìrì kọjá ma sáà mọ́tò. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم عن دياركم أن تبروهم والبر هناك الفرق بين البر والموالاة البر ni dáadáa Ọlọ́run ní ká ṣe mùwàlá mo wá gbé ọmọ ya ọmọ ya máa tún pàdé làwa ní sàmà lẹ́kùn ọwọ́ òbí á ẹwọ́n jẹ́ ọlọ́wà ní mọ́tò sars ní ọ́ sars wọ́n jọ ń ṣe pọ̀ nìyẹn ah, ah, mo ti lẹ̀ wọ́n nìyẹn jẹ mọ́ ṣé wọ́n gbé ṣé wọ́n fún ọ ní kálàmù tán ní sáyà lìjẹ́ náà ti náà ṣé báyìí tí wọ́n fi ń sáyà lìjẹ́ náà ti náà bẹ lọ́wọ́ rẹ̀ òun tí lẹ́yìn yìí ẹ bá ní kọ́ wá sọ̀rọ̀ àyè kọ̀bùlé àti bàdí láyẹ̀ dìrì لا يتعلمون الشباب لا يتعلمون lọ́kọ̀ máa wá wàhálà káàkiri nígbè wàhálà wà ó káàkiri máa dàrú lọ. lábùdà mí na tamahun lábùdà mí na sọ́bọ̀ lábùdà mí na tahambol kọ́lọ́ mọ́sá àtúnyẹ́ kọ̀ọ̀kan wá ṣe ọlọ́run ní ká máa ṣàtúnṣe láàrin ara wa wọ́n tó ìfàtà ní mílẹ̀ mọ́mí nínú ẹ̀kẹta tàlú ọlọ́run tí wọ́n bá ń jà tí wọ́n ń jà àwọn méjèèjì nínú àwọn olùgbàgbọ́ òdodo àti olùgbàgbọ́ òdodo máa ń jà ajẹ́ pé kẹbíra kòkò yẹ̀yàn kúrò nínú wọn yímánì tó ní ká máa jàdí kìtàlù kẹbíra mi kẹbá ìlú dùnúbù ni èyí ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ń jà ní ọlọ́wọ́n bá ní fa aslihu bainahuma ọlọ́wọ́n bá ní ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì kì í ṣe pé ẹ wàá tò sí kálukú tò sẹ́yìn àfa rẹ̀ ẹ máa fúnra yín lọ́dù lọ́dù tí ò ní kíláàsì lọ́dọ̀ tí ẹ̀yìn ara yín kẹlẹ̀ bá fa àkọ́kọ́ àfa ìkejì kẹ̀ẹ́dẹ̀ parí ẹ̀ gbogbo àwọn wàtá àwọn òkàtọ́gba súnà yẹ kìí tán lára àwọn tá a ṣe gbàtà kéwu àwọn kéwu tọ̀hún kí wọ́n dákọ̀ wọn kìí tí tán láàdì sí kálukú ń fọ́ díẹ̀ díẹ̀ ni àwọn tó máa wà wọ́n wà rò pé ara mọ́dájì ni wọ́n nímọ̀ pé mọ́dájì sàkísì ni ìwọ fúnra rẹ̀ ló ṣe kí ni ìwọ ló ń ṣe kìí ṣe pé ní mọ́dájì rẹ̀ kọ́ ọmọ ṣe nìyẹn mo fi ní kòránì àtàdé ìsìn máa kà àmọ́ wa tẹ̀lé tíra àwọn àfáà tó bá ń tí kùránì ń sọ mu kìnnìkan àfáà tó kàn sọ pé òun fẹ́ kẹ́ máa ṣe báyìí ó sì wá yapa tọ́lọ̀ nǹkan kalẹ̀ kódà bá àfáà sọ fún ọ láti má kàpé máa ṣe báyìí tó bá khalafa kùránì àní tẹ̀lé tó bá khalafa ìjìmá àṣàhábà àní tẹ̀lé nínú àwọn ìwọ̀ láyé ìdílé mọ̀hù ọgbọ́dọ̀ ṣàbòsí fọmọ yára látara gbígbá àti náà díẹ̀ lẹ́ẹ̀kan wàlá yẹ́bẹ̀ àdúkùn àlàbẹ̀ àbáà ọjà tọmọ ayá rẹ̀ fẹ́ra ọlọ́run bá ní ìwọ náà mọ́tò lọ́bẹ̀ pọ̀ fẹ́ra nínú náà mọ́tò yẹn lọ́wọ́ ọwọ́ wọ̀ lójú anábì ní ọgbọ́dọ̀ lọ anábì lọ sọ bẹ́ẹ̀ anábì ní ọjà tọmọ ayá rẹ̀ ti ń ná lọ́wọ́ tí ò tí ì parí nínà rẹ̀ ọgbọ́dọ̀ lọ lè nà wàlá yàtúbọ̀ alẹ́ àkìtìfọ́tì àkì ọmọ obìnrin tí ọ̀rẹ́ rẹ̀ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ kó ń fẹ́ fẹ́ ó ti tí wọ́n sì ń sọ lọ́wọ́ pẹ̀lú dádì rẹ̀ tí wọ́n ti mọ̀ fi jọ́ sí ìwọ náà gbọ́dọ̀ lọ́lé wọn kó fẹ́ fẹ́ torí pé àwọn kìíní yọ̀padà máa dá ṣàhánà bàgọ́dọ̀ àdáwà yọ̀padà máa dá wa lálẹ́ tí wọ́n máa bíkì ìjọ ìjẹ́ ọmọ ìyá èmi fẹ́ jáde lọ́dọ̀ dáàdi rọ̀ṣídà rọ̀ṣídà ò tí ì gbọ́ ọyẹ mo rí wọn náà tí wọn náà báàkì mọ́tò rẹ bàbá sálámà ṣọlá wa ìmúlá ìsálámà tí mo sì mọ̀ pé tí wọn náà wá wánu ó jẹ́ mi ọ̀ yẹn ju tọ́tọ́ bá lóun ọ̀fẹ́ mọ́ ẹ̀ wọ́n sì wá ṣe kí ni wọ́n sì wá lọ lẹ́mi ni ẹ má máa bó obìnrin tí wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ má máa bá sọ̀rọ̀ yọ bàjọ́ màá yájé lẹ́yìn ọjà tí wọ́n ná lọ́wọ́ ẹni ẹni ẹjẹ́ ọ̀nà táǹkì wọn jọ fẹnu kò fáwọn ọ̀tá àbáwọn ọ̀tá lórí pé ọ̀rọ̀ ayé náà àwọn àdínsì yóò já mọ̀ pé ọ̀rọ̀ ayé náà ńgbà míì máa ń fa kìláàfù a wà lọ mọ́ ipe masala tó sọ masala yẹn correct bashar anas bashar العلماء بشر السلفية معصومة وليس كل سلف بمعصوم هذا هو الحق ẹ má jáde dàhámà ìpè lágbájá lọ bí ọ̀yẹ́ à nídìí àyà nídìí àdìsímà ẹ̀já wà náà wọ́n ṣe kí ni ẹ̀já máa tẹ̀lé eléyìí ń ṣe Islam nínú àwọn òkúkù òun náà ni pé anábì ni wakunu ibadallah ikhwana ẹ má nájà tí ọmọ ya yín ná lọ́wọ́ ẹjọ́ ọmọ ya ẹjọ́ ọmọ ya gidi tẹ́wájọ́ ọmọ ya gidi ẹni máa nájà ara yín ẹni máa nájà tẹ́ nìkan ná lọ́wọ́ al-mu'minu akhul mu'min la yazlimuhu anábì ni ọmọ ya ní ìṣẹ́ra yín ọgbọ́dọ̀ sàbòsí fún má gbọ́ ọmọ ya rẹ̀ ó gbówó lé ọ lọ́wọ́ pé má ba lójú jẹ má ba islam lójú jẹ ó yẹ dá padà fún ẹni tó ya olówó ńgbà tó yọ ojú rẹ fún ọmọ ìyá mi tọ́ ọba dáwọ́ yẹn padà ó ti ìwọ lọ jákùn yá torí tí ọba ní mi ma máa pariwo ẹ káàkiri lẹ́yìn náà kò ní yẹ́lò alimunasaha ká máa ṣe nàṣẹ́hà fúnra wa àdínú nàṣẹ́hà ní ẹ̀rí ẹ̀sìn ẹ̀sìn nàṣẹ́hà ni mísà àkà gbogbo ẹni whoever tọ́ba ti sọ̀kan tọ́ba ti a mà nínú ẹ̀sìn ẹ má jọ lọ ẹ̀sìn nàṣẹ́hà fún ẹ̀dínbà ìwọ́n tó wọ́n ti ṣe nàṣáhà fún fọ́kàbálì nàṣáhà látàdà kábàrẹ̀ má ṣe ìgbéraga gbádà síhà tó àbá gbádà síhà ọ̀fẹ́ já ìjọba ìyá nìyẹn torí pé àwọ̀ sọ pé tó ibi tó lọ ìyá ọ̀bọ lọ torí pé ìwọ́ kan ní ká sìn ọlọ́run ní ká sìn kíni ọlọ́run ní ká sìn. anábìnrin àti mọ́mínú mẹ́rẹ̀ àtú àkì anábìnrin sẹ́yìn kí náà pè ní glass òun náà ni ayé yẹkúnnù mẹ́rin à lè àkèhè sọmọ pé tí wọ́n bá gbé glass síwájú mi báyìí ènìyàn máa túnra rẹ̀ ṣe yọ́ máa túnra rẹ̀ ṣe nípasẹ̀ rẹ̀ wọ́n náà máa túnra rẹ̀ ṣe nípasẹ̀ rẹ̀ ẹjọ́ máa túnra yín ṣe ìmẹ́lẹ̀ gẹ́gẹ́ bí gíláàsì fún òun náà dẹ̀ bí gíláàsì fún èmi náà alimominu akulimomini yakufu aleyi dọ̀ẹ́ta anabi ni mòmìnì òdodo lọ́jọ́ ma ya ma ya rẹ̀ mòmìnì òdodo mòmìnì òdodo sọ dọ̀ẹ́ta ayé gbogbo àwọn dúkìá ọmọ ya rẹ̀ oníjọba jẹ́ wọ́n máa dúkìá ọmọ ya rẹ̀ bí tó ń dúkìá ara mi ó sì máa sọ kí nǹkan ọmọ tí ìtí wọ́n pè ní ìjọmọ̀ àyá ni tàníyàtúhù indal afra nínú àwọn ìwọ̀ tí a jẹra wa òun ní kọ́ jẹ́ pé ìgbà tó ma yára bá ń dunnú ìwọ náà lọ lè bá ṣe mùsáraka ìwọ náà lè bá dunnú ní kó ma yín sí ìyàwó lọ́bẹ̀ jẹun ọ̀kan nínú àwọn ìyàwó ní ẹni bá lọ lè jẹun nílé ń kó ma ó ní kharijun minal islam wa khalidun mukhalladun fin nar islam kan náà tún lẹ́yìn àmọ́ bí tíyẹn tuntun wọlé ẹni bá lè jẹun mẹ́rin tí ń kó ma ó dìde kèfèrí kò sì ní jáde ma ò ní jáde nínú náà tó bá ti wọ bẹ̀ ó ti ṣe ṣírùkù àti kófòrò ni ìjìnìá ń bẹnu wọn mẹ́rin dọ́kítọ̀ ń wọn àfàtọ́ lọ ilé kéwú Cairo ó kéwú lásìkò àríyá wà wọn ìwé bá ti fi sùpù jẹun ọdọ ọmọ gbére. ọlọ́mọsà sọ níbẹ̀ ọlọ́mọsà sọ níbẹ̀ àdánwò ni o ká máa ní wọn ládùn àníkọ̀rọ̀ ni o òsèǹtì ò lè kàn ó wọ́n yí irọ́ yí irọ́ wọ́n yí wọ́n fi sọ́ọ́dọ̀ òdodo ní etí wọn ní ma kó ma ti ń ṣe ìyàwó ó lè ba dùnnú àmọ́ tí wọ́n ti ń ṣe tí ọ̀dá ń bẹ̀ ó ṣe kí ni ó kù mẹ́ ọ̀tà àtijọ́ tó ìdàlùmọ̀sọ́ àdéhùn bá ọlọ́ọ̀lẹ́ bá kẹ́dùn èèyàn rẹ̀ kan kú ní o ọmọ ẹni ìyàwó ẹni ọkọ ẹni o ẹ lè bá kẹ́dùn ẹ ní pẹ́tẹ́ fi kú ń bẹ ẹ sì ní máa jẹun ń bẹ ẹ máa jẹun lé lókù ẹ ní jẹun lé lókù lẹ́yìn náà ẹ máa ṣàdúrà fún ní kọ̀rọ̀ àdúrà yìí ọlọ́run gan fúnra rẹ̀ ọgbẹ́ wa náà lè kọ̀rọ̀ àdè pé walladhina ja'u min ba'dihim àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn ẹni rí àwọn sàhábà yakulun rabbana ọlọ́run ni wọ́n máa sọ pé ìwọ ọlọ́run ọba wa ò ìkìfìrìlánà fèríjì wá wal ikhwanina alladhina sabaquna bil iman wọ́n fèríjì gbogbo àwọn tó ti sáwájú wa nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ti sáwájú wa pẹ̀lú gbàgbọ́ tí wọ́n kọ́kọ́ nígbàgbọ́ káwo tó ní káyà yìí ló já màá gbogbo ẹni tó bá ti jọ màá yá rẹ ọ máa fún bọ́yọ̀ wà láyé àbí kò sí ní ilé ayé kọ́dà anábì ní ẹ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلوا لو التثبيت أقوم ما وسن ساري كما كما ترى أدعو فقل جوري سفو كلهم بلاكي جوري سفو دينو ساري أجرا وني أدعو بيا ولايا بي أسلاي لينا صفاء القلب للإخوان gbogbo àwọn tó bá wá jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ jẹ́ kí ọkàn wa kó mọ́ sí àwọn ọmọ ìyá wa ọlọ́run bá ní wala taj'al fi qulubina gillan lilladhina amanu wala taj'al ọlọ́run bá ní ẹ bẹ̀mí kí n má fi ìkórira sí ọkàn yín ìkórira lilladhina amanu àwọn tí wọ́n ṣẹbọ tọ́ba fẹ́ kórìíra ẹni tí ò ṣẹbọ ò ní kórìíra rẹ̀ tán pátápátá tọ́ba rí hata àbí máa ṣe yà bọ́yọ̀ ọ̀rẹ́sẹ̀ kan tí ń ṣẹ̀ lópin ìgbà tí ọba ti jáde kúrò nínú iman bàbá Sheikh Uthaymeen rahmatullah alayhi wọ́n ní ìjẹ́ mọ̀mìnì òdodo tó jẹ́ fásikù mi lé fásikì ni ó ti wà lérí mi láàbí ìjà alẹ́ kórìíra rẹ̀ pátápátá wọ́n ní láà E kórìíra rẹ̀ lérí máṣíà atọwa wà lọ́wọ́ fẹ́ràn rẹ̀ lérí mánì bẹ ní ara rẹ̀ bó ṣe jẹ́ pé mánì ti dínkù àmọ́ tí mánì bá ti lọ pátápátá ó ṣe ẹ kórìíra rẹ̀ pátápátá nítorí pé gbọ́dọ̀ kúfùrù àtẹni ṣe kúfùrù àmẹ́ni tí mánì bá ṣẹ́kù sáré tí ò ni pé jẹ́ oye ẹ má ẹ má bẹ̀ mí kí ẹ má fi gil asabu almufritun asabu ifrat wọ́n làwọn ní wọ́n làwọn náà gbẹ́sìn yìí wọ́n wọ iraq wọ́n wọ àwọn ìlú islam wọ́n tẹ̀ ń fa àwọn alùsùn náà jáde wẹ̀ wọ́n sì ń sọ bẹ̀sìn wọn lọ ìpè tàkọ́rù bàbá àwọn fi ń súnmọ́ lọ́nà àdáwò ti dérí ilẹ̀ ìròrí ti pọ̀ rẹpẹtẹ nínú àwọn òkúkú àṣeyára òun náà ní pé àmọ́ lọ́lẹ̀ bẹ̀rẹ̀ wa o sẹ́ni bí tá a wí yẹn gbogbo apátápátá ni àjẹsọ́fìn yẹn púpọ̀ kí n kàn nàró pé mo fẹ́ lọ lè kí àfáà yìí nínú ilé mo fẹ́ lè kí àfáà yìí nítorí tó lọ ní o nítorí maslaha dùnìyàwóyà o wàláhì ara òkú kò ní àfàgbà yóò wá kí ọmọlẹ́gbẹ́ náà yóò lè káfa àjọjọra wa ní ṣìyára yẹn dá kókò rẹwà ń bẹ̀ ẹnìkan nínú àdíṣe kan tí wọ́n ní arákùnrin kan náà lè ṣe ṣìyára ọmọ ya rẹ̀ ọlọ́wọ́n ní kí màláìkà kan ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀dá ó wá pé ṣe pé òun wáyé lọ́bẹ̀ ayé kọ́ kí ló wá ń lọ lè ṣe olóhùn fẹ́lẹ̀ lè kí nítorí pé àwọn jọmọ yẹsìn màláíkà náà sọ fún pé ọlọ́run sọ fóun pé òun nífẹ̀ẹ́ ń tọ̀ ìtẹ̀báwò jánásàtì níparí òun náà ni pé dọ́bà jáde láyé kábò láṣìírí kákẹrùn sí la kásàdúrà fún kágbé e lọ́tẹ́ wọlé ìtìmáàmù bí àdìhì mímbàdìhì gbogbo ọmọ rẹ̀ àwọn ọmọ ìyàwó ẹ̀ kásàkólé kan lérí wọn ká torí pé ojú ti yẹ ẹsẹ̀ náà ṣe kíni ẹsẹ̀ náà wáyẹ̀ tí wọ́n bá ti ṣe fẹ́nìkan ọlọ́run ràn àwọn tí ó ṣe fáwọn ọmọ tiẹ̀ àtàwọn fámìlì tiẹ̀ náà tí wọ́n náà bá lọ Allahu la yamutu wala yansa wala yaghfal ọlọ́run yẹ́sùn kèyí sí gbàgbé ọlọ́run yẹ́sùn ikú kàmátẹ̀ dínú tó dáa ṣùrútù òkúwà ti islamiyya tó wà òkúwà islamiyya tààlà fẹ́ ṣe yìí níwọ̀n báyìí tí mo rí kàní wọ́n ló ní májẹ̀mú mẹ́ta an takuna khalisatan lillah la lid dunya tábà jọ jẹ́ ọmọ ìyá ẹ̀sìn tájọ máa ṣe dáadáa síra wa ká máa ṣe dáadáa nítorí pé àjọ máa yẹ ẹ̀sìn ni o kọ́mọ̀ jẹ́ pé à ń ṣe dáadáa síra wa nítorí pé a fẹ́ ráǹfààní kan lọ́dọ̀ ara wa torí tí ó bá ti sáǹfààní yẹn mọ́ ìjọ náà ni ìjọba ìyá yóò ṣe kí ni òun náà ni ó fún ni sàmúlò ìlú àti mọ́wá kì í náà ni mo nífẹ̀ẹ́ nítorí ọlọ́run ọba sàkálù sì wá wá. ọwọ́ adílẹ̀ tó mú ní àṣàkájò ṣe àwọn wà nílẹ̀ ọlọ́run ni ó tó nǹkan àwọn ẹnu àwọn àtọ́wà nílẹ̀ àti pin fún wọn alọ́wọ́ ni ẹ̀ ṣe dá o ẹ̀ ṣe dá o tẹ́sí mọ̀ pé mo nídìí ẹ̀ mo ní ìgbà tó wà yóò dílé àṣẹ fọ́nkọ́ ní ọba níwájú màmá ìwà alẹ́kọ̀ wọn òkú wa gẹ́rù islamiyya ni alọ́kú wa lè yájì dúnìyà ẹ ọmọ ẹ fẹ́ ọmọ àbí ọmọ yá mi ọmọ yá mi ọyẹ́ nígbà tó fẹ́ fẹ́ ọmọ níbi tó ti fẹ́ fẹ́ wọn ní ẹlòmíṣẹ́ ti wá bá sọ̀rọ̀ lọ́ba kájú ní ìlọ́ba sálámù nídìí bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sá ìṣàánú wa káwọn torí pa fẹ́ràn àǹfààní lọ́dọ̀ ẹnìkan kọ́ wájú yẹn la ma òkú wa la ma lélẹ́rí àǹfààní yẹn ọwọ́ lọ́n lọ́wà ọlọ́run ní fúnyà ọlọ́run ní gbà ọlọ́run ní gbèyàn ga ká sì má kórìíra àwọn èèyàn nítorí pé afẹ́gbà kankan àwárí gbà lọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ máa ya wa ni ọlọ́run ọkọ ni bọ́lá wa kọ́ orí gbà àǹtàkùnà kọ́ ìmọ̀ àlànọ́sì òkú àsìlámíyà wa kájọ dúró lérí ìkìlọ̀ ọ̀sẹ́ nìkan tó pé o a máa fara wa ń tẹ̀ǹtẹ́ ni o a máa pẹ̀rẹ̀ wa sákèsí àǹtàkùnà mùtàwínàtà alàlùbẹ̀rẹ̀ wàtàkùwà ìjọba yá wa kó dúró lérí pé àjọ máa jọ ṣe rere a ní máa sì jọ máa yá lérí pé àjọ ń sa burú láwùjọ àbájọ ń dẹ̀sìn rú muawi kọ́ọ̀tù òkú wọ́tí àwọn nǹkan tí ìmọ̀ ń bẹ́gi dínà ìjọmọ̀yá àwọn nǹkan tí ìmọ̀ ń bẹ́gi dínà ìjọmọ̀yá alákọ̀ọ́kọ́ òun náà ni aṣíríkù bìlá òun náà ni ẹbọ ṣíṣe ó torí kò ṣíríkà línàkúnà ìkọ̀wànà tábà ń dákọ̀ ìkọ̀wànà ìkọ̀wànà ìkọ̀wànà yìí ó kílẹ̀ mẹ́wàá sì gbọ́ pé bọ́yá àwọn ìkọ̀wà mùsùlùmí láàrin fàṣẹ o ayé alukùránì lọ́lọ́ ìkọ̀wànà yìí àwọn kan yá lò àwọn fi ń dà lóru ọlọ́mọba ni tún wọn ṣe gbogbo àwọn táwọn iná àmọ́ sàdúrà fún wọn lóru ọlọ́mọba ni tún wọn ṣe. ẹbọ òun ni ó jẹ́ kí ajẹsẹ ìjọba ìyàwó dámọ́ra ńlẹ̀ Yorùbá aníkà fún ọmọgùn orí eku mọ́ àti rí ẹṣin àti jálàbí kọfẹ́ bọ́ọ̀lẹ̀ olóhùn òfìlẹ̀ tọ́dá kan bóòlù àti ìjọba ìyàwó òun ló bàjẹ́ torí òun lọ́lọ́wọ́n ò ṣe ìmánì pé ẹbọ lọ́wọ́ mọ̀ sí kíni sáwọ àwọn àmọ́ ọbọ̀ ọ̀sẹ̀ bọ́ torí kálíbà rẹ ìrọ̀ o kálíkù ọmọ ṣe tiẹ̀ ni òun lọ́wọ́ bírèkì ìjọmọ̀ ìyá yẹn kẹsà albidà bidà ṣíṣe sawa'an kanati mukafirata ó gẹ́yẹ̀rẹ̀ mukafirati ìbáàjẹ́ ìdí máa ń sọ̀yẹ̀ di kẹfẹ́rí ìbáàjẹ́ ìdí ọ̀sọ̀yẹ̀ di kẹfẹ́rí ẹni máa ti gbé bidà láwùrú pé òun ló bírèkì ìjọmọ̀ ìyá àwọn onílọ́mọ olúdì tó ní á lẹ́láti lè kọ́dírì nígbà tó ọmọjọ́ yẹn ọmọ orújọ́ òun wáyé tó wá mú déètì wọ́n lẹ́nu kankan ọmọ orújọ́ òun lẹ́yìn ọlọ́run èyàn wá mú déètì ìṣe ọmọ pé ìṣìnà ni tọ̀ àwọn máa sọ pé kọ̀ da òun ní bóun ṣe bá àwọn bàbá àtàwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe nìyẹn yóò wá di pé ẹ wá bí mọ̀lúdì mi ẹ tó lé káwọn ọmọ wá ẹ ti bàjẹ́ ọmọ ìyá ìsìlámù jẹ́ wọ́n ní ìwọ lọ bàjẹ́ ìwọ tó gbé bídí àwọn nù kíni ẹ̀hẹ̀ wọnú islam wọ́n lọ bàjẹ́ ó ní àsàlátù jọ sunday ẹni káwọn yẹn ká máa wà mọ́ kíjọ tí ní kó lè bá kún àbí aláṣọbíyà albakriba tribalism ní máa ń bá ìjọ màyẹ́ sì jẹ́ láwọn yẹn bá ti dé kò wọ́n kàn béèrè pé àwọn ọmọ ọlọ́rin dà àwọn ọmọ ìbàdàn àwọn ọmọ ọ̀yọ́ yẹ́wà ní ọmọ bó ni wọ́n ọlọ́mọ ọ̀sùn wọ́n padà padà padà bá jẹun kí n lọ mọ́sálásí ìjọba ya sùlámù gan ó tún nípa ju ìjọba ya dájọ́ bí wa lọ òtòrúkọ làṣọ bí yá lẹ́nàkúnna ìkọ̀wànà lẹ́yìn alhizbiya ó náà ní ká máa pín ìjọ sùlámù àwa ẹ̀ ká máa ṣẹgbẹ́ ẹgbẹ́ àwa lẹ́gbẹ́ àti màtúmọ̀ ẹlẹ́yìn yorùbá kò ní ìka tó máa túmọ̀ kì í ṣẹgbẹ́ aláta ẹgbẹ́ ẹlẹ́rọ kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ oníbúlọ̀kù kọ́ ẹgbẹ́ ẹ̀sìn kò ṣẹgbẹ́ ẹ̀sìn nínú sùlámù ìjàmá kan tá ànábì filẹ̀ ẹ òun náà ni jàmá alu sunna wal jàmá gbogbo wa náà láti gbọdọ̀ ṣe sunna yẹ jàmá kan náà lànàbì filẹ̀ nígbà tí lọ. torí pé tí sábà ti pínra wa àwa tá a jọ ní jàmá ọ̀hún a wà wà lóyè àṣírà wa lẹ́yìn náà a máa ṣàpánlé ara wa lẹ́yìn náà a máa ṣàkólé kan ọ̀rọ̀ ara wa ju tàwọn ẹlòmíín táwọn náà nígbàgbọ́ àmọ́ wọn ò sí láàrin ìjọ wa kọ́lá àwọn míì ní fìlà tó máa ń dé láti mọ̀ pé àwọn nọ́mbọ̀ yìí kálukú ló ní sáyìn àwọn wa sọ pé kí ló dé àló ògbó òkúlẹ̀ yorùbá àwọn mẹ́ta ó sì máa jà wípé mísọ̀nà mi lọ́mọ akẹ́rùn tòun náà sọ pé àfa aláṣàlátò tòun náà lọ́mọ akẹ́rùn sí ọ̀hún la eléyìí ó sọ pé nígbà tó dé pé ẹnìkan mẹ́lá àná fíkẹ́ nìkan kírun kágbó òkúta lè ni èwo ni ìmọ̀mù mẹ́ta lè rí jàdásàkà níbo lẹ́ owó kìí tán èyí náà bọ́ bẹ́ẹ̀ eléyìí kìí tán òun náà bọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹgbẹ́ wọn máa ń ba ìjọba ìyá jẹ́ tọ́lá àwọn ti dúró lérí pé àwọn tí wọ́n bá bá àwọn sẹgbẹ́ náà lọ́mọ ìyá àwọn ṣe lẹ́yìn tẹ́ bá àwọn sẹgbẹ́ yẹn ẹ̀yẹ sọmọ ìyá torí pé tọ́wá ti kó láàrin wọn ó rí wọn mọ́ lọ́ta ọba àmọ́ kẹrùn ọba àmọ́ gbà ìyàwó rẹ̀ ń bójú ń gbà rẹ̀ mọ́ndé gbogbo súnà lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ bọ́ àgbà tó ti bá wọn sẹjọ́ yẹn mọ́ oyé wọn wà mọ́ lọ́ta bẹ́ẹ̀ wọn lè mọ́ sàlámà sí ọmọ ẹ̀dá kùsí sàlámù nìyẹn innamal mu'minuna ikhwa afẹ́fẹ́ yàwó ń béèrè pé tí wọ́n náà ṣe o ti bá wa lọ ìjáde wa àwọn ògbé bò ní ọ̀rọ̀ nìkan ti súnmọ́ fòròjù èrè ẹ̀dàkùn ìtànkùnlẹ́gbẹ́ nìyẹn àwọn tí àwọn tí lóore wá ti jọra wọn àwọn náà ni wọ́n jọ mọ bára wọn ṣe wọ́n ya láàrin àlùmọ̀ nábì wọ́n wà ara wa yòókù wípé àwé sára títa wọn ọlọ́mọṣẹ́ sọ níbi aburú bẹ́ẹ̀ lẹ́yìn àlùkò lówó ẹ àṣejù ẹ àti sọdí ẹlẹ́ẹ̀kan àṣejù àṣejù òun náà máa ń bá ìjọba yẹ́sìn jẹ́ àtàsáhùl àṣetó àtàfríd àfúnbídà àfúnbídà ó lè bá ẹnìkan tó lóun pẹ̀rẹ̀ ní súnni àfúnbídà wọn kà sàlá tẹlifà tí súnni wá tẹ́wọ́ ń sàmì nítorí pé ìjọba ìyá kọ́ mọ́ bá ṣe kí ni kọ́ Islam ni Islam tá a fẹ́ fílẹ̀ báwọn mọ́ ni sí islam tàfẹ́ fílẹ̀ fáwọn ọ̀rọ̀ ti dàrú máa wọ̀nyẹ̀ lọ́wọ́ láì nínú àwọn fámílì ẹ̀gẹ́ ọ̀rọ̀ wọn ti dàrú àti pé àwọn èèyàn náà ojú ọ̀nà wọn ṣe kínní ni wọ́n wà níparí ọ̀rọ̀ mi asad oyé ìlara oní àmà ń ìjọ màyá jẹ́ má lára ẹnìkan kan nú àwọn àyà o ọlọ́run mà ọlọ́run lówó ọlọ́run arísìkí ọlọ́run fún àwọn afá wọ́n yapa lápèjúwe bàbá Sheikh Al-Albani wọ́n tàbá ti kú ní rúkú ẹ tàdó kàdàwọlẹ̀ bàbá Sheikh mú bá Sheikh Uthaymeen wọ́n ní kakọ́ padà sáyà èmi wọ́n kọ́ padà sáyà ń sìn wọ́n wá ní tó láti ní kí n dáwọlẹ̀ torí pé ìtí wọ́n mú ní ẹ mo ti gbọ́dọ̀ tẹ̀lé ọ àádá khilaful manhaj masala khilafiyya wọ́n náà rí àwọn méjèèjì lọ ọ́ sì ṣe kàrà owó ó sì bẹ̀ lọ́hùn èyí tẹ́mi rẹ̀ bá wà lọ síbẹ̀ ó sì kí ni ó wà lọ síbẹ̀ kọ́ wá jẹ́ yẹn náà wá jẹ́ sábàbù tafriqul umma bọ́sọ̀ lẹ́ẹ̀kẹ́ pé al-khilafu madin tọ́wájú pé ìyẹn ọmọ yà wá masala khilafiyya pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sìn rẹpẹtẹ àkàdíyà wa ìdọ́jẹ́ fiqhiyya wa ṣé tàbá ti ń débẹ̀ pé àmà yà àmà àní sọ̀rọ̀ síra wọn mọ́ náà ọmọ mi bẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀ mi masala kìláfà àwa di àwa túká àtàwọn yẹn náà àwa túká hasa ìwà islam la fa aslihu bayna akhawaykum yẹ́ dìde àtúnṣe ni kì í ṣe pé kádìdé ká wá pínra wa because àádà kàlámù múbùkì kọ́lọ̀mọba aláàkọ́mọ́ kọ́ sànú ẹni kọ̀ọ̀kan wa kọ́mọ̀ jẹ́ kí fa ọkọ̀ súnnà sẹ́yìn nígbàtí Abu Hanifa ní kí ká máa fi owó yọ jáka wọn àfáà ni wọ́n ní ó wà lásìkò ànábì ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ á ti pọ̀rọ̀ rẹ̀ tí a fi sẹ́gbẹ̀ kan àbí ọ fi sẹ́gbẹ̀ kan nítorí pé násù ti wà láti ti hádà mà násù nígbàtí ànábì ti ní abúlá ní farada rasulullah sallallahu alaihi oúnjẹ tẹ́lẹ̀ bá ti dájú bá wọn mo ṣe òkú dọ̀wọ́ tó òde tẹ̀lé àwọn tẹ́lẹ̀ ọba dájú tó jẹ́ pé mọ́sálà kìláfíà ni òde ṣe ìlìzáàmù ọmọ ìyá rẹ̀ pé mọ́kìfù rẹ̀ lọ́gbọ́dọ̀ ṣé kíní lọ́gbọ́dọ̀ mú kọ́dà òde ṣe ìlìzáàmù ọmọ kéwẹ̀ ìmáàmù Ṣáfì ó lè dúró lé mọ́kìfù bí àwọn ọmọ kéwẹ̀ wọ́n dúró lé mọ́kìfù gbà mí kò sí tẹ́fẹ́kọ̀ láàrin wọn àwọn tàwájú àwọn ọmọlẹ́kẹ́ àwọn yẹn ni wọ́n wá ń dá mọ̀ṣákìlì ilẹ̀ kọ́dà ọmọlẹ́kẹ́ ó ti bàdá ẹni tí àfáà rẹ̀ kò ti bàdá علامة على ماذا بل بل ما خوغا تابتني تلران تابتني صبر تحمل تمعن التحريش تا انا بديني تحريش مو تبو انا كما ريتيه يقول التحريش بينك وبين زوجاتك وبين آه، آه، ابنائك وبين طلابك وبين زملائك تحريش هنا نقول كل شيء ọ̀rọ̀ tí ọ̀yẹ́ kọ́ dá wa lálẹ̀ kí ṣe tán kọ́ máa wá kọ́ máa harasha rẹ̀ èyí kọ́ máa wá máa sọ ọ́ di bákan lọ́kàn wa tí sì máa wò pé lágbájá ah ọ̀yẹ́ kí n bàjá lágbájá yìí bá ṣe má adébìnrin ṣe tán kò ní mú yín ṣẹbọ mọ́ àmọ́ yọ́ máa dá tààrí ṣe látàrí yín nígbà adébì sọ fún yín pé ẹ máa palẹ̀ mọ́ fún tààrí ṣe tán èyí gbọ́dọ̀ mùtẹ́bì jiddan jiddan nítorí pé asilaha fataka ní tààrí ṣe tọ́lọ́mọba aláà ọ̀dọ̀ tó wá rí olójúmọ́ ọmọ yára olè bá mo gbọ́dọ̀ báyìí ṣe ọjọ́ pé mbá mi wí ó lé ní ìwọ náà ni ó sì lé ní ìwọ kọ́ o ọkàn rò bẹ́ẹ̀ ni o ẹ jòkó ẹ jòkó mọ̀nàkọ́ṣà mọ̀nàṣọ́hà abdulhamid abbas lórí báwọn khawarij onígbà tó ń bá wọn bí tí wọ́n wà ó ní gbogbo wọn pátá ó ní gbogbo agbárí wọn báyìí bí wọ́n ti ń fẹ́ ní kàlẹ́ báyìí ó dẹ̀ gẹ́gẹ́ bí erékùnrin àkúnmi wọ́n dẹ̀ sí lójú ọ̀nà ó lóun rò pé àbí ẹnì kankan àbí wọn lálà sójú báyìí ibi omi ń gbà omi ẹkún tí wọn ṣe tìláwà tí wọn ṣe tààjùd ibi omi ẹkún ń gbà níwájú wọn ọdá ìgbà ọwọ́ afadà ìgbà tí wọn kọlà wọn ò dẹ̀ sí lójú ọ̀nà abúlábìrì abáṣe wọn rọ̀ wọn ni wọn ń ṣe kíni ni wọn ń tu wọn tí tó fi ní two thousand gbà láàrin wọn. ẹ̀yin nana nù mí mọ́nà di sọ̀lẹ̀ ọ̀rọ̀ ń délé báyìí kálọ̀s ìdá ọlọ́nkọ́ mọ́sá ìṣàánú wa ọlọ́ọ̀bá ni wọ́n kú lé ibáàdì ọlọ́ọ̀ni bá fi sọ fún àwọn ẹrú mi yẹkú lulẹ̀tí hiya ahsan nǹkan dáadáa ní kí wọ́n máa sọ jáde lẹ́nu inna shaytana ọlọ́ọ̀ni èso yansagu bainahum yóò máa dá wàhálà lẹ́ láàrin wọn inna shaytana kana lil insani aduwwan mubina ọ̀tá àwọn ọmọ èèyàn ní ṣètọ́n ogun ọ̀lẹ́yà fẹ́ dá sí tí ṣètọ́n tí òfin ní wà ní ti ní yọ̀pọ̀dà máa wọ̀ àwọn ẹ̀ka wá gbìyànjú kádàkùn ká máa sá di ọlọ́run ọba káṣí ìlú mọ́níhàjò àwọn sálàfù lérí bóò ni wọ́n ti ń bá ọmọ ìyá lò tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ bóò láti bá ẹni lò àtàrù ìjàbíyà lè òkúwọ̀tì islamiyya kí ni rípa rípa tá padà wá rí alákọ̀ọ́kọ́ òun náà ni pé wá dátìlì umma ṣẹlẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan wa tí a bá ti ṣe ìjọmọ̀ ìyàtọ̀ lálàáfíà lẹ́yìn náà a máa wa lọ́wọ́ a máa wa ṣe a máa wa lọ́wọ́ lẹ́yìn náà ọkàn wa ó ṣe kí ni ọkàn wa máa balẹ̀ tàbájò kó jọra wa Eh, lẹ́yìn náà eh, apàdà wá jòkó sábẹ́ bòjì ọlọ́run ọba eh, ní ìjọ tí òòrùn ó mú inna Allaha ta'ala yaqul ànábì ọlọ́run ọba sọ pé yawmal qiyamah ayna al-mutahabuna bi jalali àwọn wo ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́run ọba tó ń ṣèfaradà pẹ̀lú ara wọn tó ń fi wá bọ́ ọlọ́run ọba al-yawma adhilluhum fi dhilli yawma la dhilla illa dhilluhu lẹ́ni òòrùn nípa wọn ò ń sa gbogbo wọn sínú ìbòjì ọlọ́run ọbẹ̀ lọ́run nínú àánú rẹ̀ nìkan kan wa ọlọ́run jẹ́ àṣọ rẹ̀ títí táfi lọ́ọ́ lè jókòó nínú ìbòjì ọlọ́run ọba tó bá dijọ́ àlìkèyàmà gbogbo àwọ̀ tí ń bẹ́lẹ̀ pátá kọ́lọ́mọ alákọ́mọ́sàbà ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn tí ò ti ṣe àwọ̀ láàrin wa kọ́lọ́mọ ti ṣètò ọ̀rọ̀ ayé láàrin wa kọ́lọ́mọ bá aláàkójá jọmọ yẹ́ sì tòótọ́ kó fa ń sùúrù kó fa ní mímọ̀ kó fa ní ìkìláàsì kó fa ní ìfaradà kọ́lọ́mọ bá aláàkó fa aládìsíkì kó fa alálàáfíà ara kó wá fi wá sí ọ̀rẹ́ ara wa kó sì wá lọ́mọ àlìjánná subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. fa asbahtum بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون